kẹ́ subscribe sí Fàdákà TV. Fàdákà YouTube TV. subscribe to Fàdákà TV. thank you. Fàdákà TV. ẹ̀yin náà ṣe mọ̀ mo fẹ́ kẹ́ bá wa subscribe sí orí Fàdákà TV ibẹ̀ lẹ ti máa wo àwọn móvì lóríṣiríṣi. orí Fàdákà TV. subscribe sí Fàdákà TV kẹ́kọ̀ọ́ gbélé gbàgà. subscribe sí Fàdákà TV. ẹ subscribe chicago máa dún tó bá ti gbé fíìmù jáde báyìí ní fàdákà tv báyìí wọ́n máa dún báyìí ni. ṣé wàhálà yóò wà pọ̀ jù. kí la máa pè yín náà kí la máa pè yín náà wà láti wáyé wá. ẹ kú kalẹ̀ yín èèyàn mi orúkọ mi ni adéjọkẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ tọ́lá ni bí ẹ ṣe ń wò mí ọmọ olóṣó ni mí tí mò ń gbéṣẹ́ lójú méjèèjì owó mi ò dẹ̀wọ̀n mi níyàn lára tó bá ṣe pé o fẹ́ gbé mi ìwé mi mo wà pẹ̀lú ẹ ó ní iye amount tí mo mọ̀ gbà tó bá ṣe pé o fẹ́ wá nà mí mọ́nú lé mi kò pé òun ló fẹ́ gbà ó ní iye tí mo mọ̀ gbà iye dẹ̀ lè ra mọ́ yìí nítorí náà gbogbo wa la máa máa rí sí ọjà wa máa máa ta lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Adéjọkẹ́ Ọmọtọ́lání ó wà pẹ̀lú ẹ̀ bọ́lá máa bọ̀ na àwọn èèyàn retí ẹ̀. ẹ̀yin tèmi olólùfẹ́ mi mẹ́rin miss ọmọ bọ́lá mi i'm the first class olóṣò ẹ̀yin tèmi olólùfẹ́ mi mo máa ń ṣe ti day break mo máa ń ṣe full time mo máa ń ṣe part time mo máa tún ṣe give you fún everybody tó bá ní tó bá jẹ́ best customer ṣe é bẹ́ẹ̀ ṣe ń wò mí business mi ò lè rárá mi o bó bá ṣe fẹ́ sí máa ṣiṣẹ́ bóyá látẹ̀yìn bóyá láti wájú èyí tó bá rẹ̀ lọ́rùn ni kò béèrè fún owó tèmi tó bá ti ń ṣiṣẹ́ kò dẹ̀ máa sanwó nítorí pé bísínẹ́sì ti ṣe kéde ó ti bẹ̀rẹ̀ ah, ah. so iṣẹ́ wa ọ̀wọ́n kì í dẹ̀ ṣe tán fi tọ́ sí kó tó wọlé kò fẹ̀ jù bẹ́ẹ̀ ni kò bàjẹ́ tó bá ti dé bá wọn pèrè báyìí lóluwa ẹ jọ ń bọ́lẹ̀ Helen wa nù yes my darling. Helen. Ah. <laughs> my darling. how are you. what's up. yeah. what's up jà olóṣù fẹ́ẹ́dra. ìyá yìí orúkọ mi ni Helen Japata bẹ́ẹ̀ ṣe fẹ́ sí mo ṣe máa fún yín bóyá ó ní dọ́gìn ah, ah. a ní bẹ́ẹ̀ ṣe gbé wá ẹwù kan owó mi ò tiẹ̀ wọ́n tẹ bá fún mi ní two k mo lè fún yín dọ́gì mo ń gbá ìwé mo ń gbá ohun bẹ́ẹ̀ ṣe àbí fún wa yẹn ọ̀rẹ́ mi lọ. ẹ̀yin tèmi tẹ bá ní láti ọ̀dà ọ̀dà wà fún wa lẹ́yìn tẹ bá ti ní a máa fún yín ní ọ̀dà. bí uber ni wa. bẹ́ẹ̀ni lórí instagram tẹ bá ti fẹ́ wa ìyẹn pè wá tẹ bẹ fún wa lórí tiktok ẹ máa rí ẹ bá wa ṣòwò lórí tẹ kí làwọn kọkẹ ní twitter ẹ̀yin tèmi ọjà alárùbárẹ kalẹ máa rà ẹ béèrè fún bẹ́ẹ̀ bá ṣe fẹ́. bí àyìn ẹsẹ jẹ ni a sọ fún yín. àbí ó wù wọn fẹ́ mọ bó ṣe lọ. ọsibàlà rẹ dọ́là ó wà nílẹ̀ dúró owó ẹnlẹ gbígbẹ kì í ṣe èdè. àjọ kì béèrè àjọ kì béèrè ẹ bá lówó lọ́wọ́ ló ń rà. Hello, ladies and gentlemen, panel of justice, co-debater and my fellow audience. Okay, many syndicate ní Sídíkàtù Ayádọ́njá sísì. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, gbogbo sẹ́ni mo mọ̀ ń ṣe. Mo ń ta sásẹ́ẹ̀tì, mo ń ta sìgá, mo ń ta kọ́ńdọ́ọ̀mù, mo tún mọ̀ ń polówó lórí WhatsApp, mo mọ̀ ń ta dídò. Ẹ mọ̀ bá mi kálọ. Ẹ ríran wò. Hello everyone, my name is Ololode Tobamin Efiashakese, a new Orosho Tobai, International Orosho with another version. Duh! Me like come and think, but take shit in Yes, I don't take shit. So that for me, wrong accusation. I'm down and elevate my love. But if you're ready for business, contact me. Motors.com. I will be close to. Oh. ayé mo bá wá mo ní ìkà ẹ̀yìn fọ́ọ̀tì mi ọ̀nà tó gbà lò. orúkọ mi ni Lanre Alebiosu èmi ni agent tó ń recruit wọn. wá láti wáyé wá níbo la sí pálapàla ìlú àpàlà ìmẹ̀rọ níbi èèyàn ìjọba gbé ìjọba gbé. àtìgbà tólógìní ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò pè wá fáyé rí. ọ̀wọ́n wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa ìpá jù kan lọ́hùn ó ń ṣe bí obìnrin láì ṣobìnrin ọ̀rọ̀ yìí máa lọ fà o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o ẹ̀yin ọlọ́pọ̀lọ́ tẹ́ ń wòye kò má jọ blabla lójú yín àsìkò yìí kọ́lá jẹun àtàwọn. kí la máa pè yín náà kí la máa pè yín náà wà láti wáyé wá ibo lajá sí pálapàla ìlú àpàlà ilé ẹran níbi èèyàn ah! ìjọba gbé gbàgbé. ìkan máa gbé kan lóhùn jàǹgbó ìkan máa gbé kan. kátikàti eléyìí máa gbọ́n tí ọ ẹ̀rí. jágbajàgba ni wọ́n ra wọlé oṣẹ́ mi wọn. ó jọ bí obìnrin ni wọ́n ìṣòbìnrin. Ah, ayé wa ló ń jára. Eh, ayé ti ló ń jára. nítorí àtijẹ́ ni ayé ti ló èwo tún nìyó dàgìnì dàgìnì dàgìnì dàgìnì èwo tún nìyó dàgìnì dàgìnì dàgìnì dàgìnì áá ah, gbogbo wọn máa gan tí ọ wọn gan bí mú mú. kí la máa pè yín náà kí la máa láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ilé ẹ̀rọ ni ìlú ẹ kò yé mi wọn ń kọ̀ǹpléyìn yín wọn sọ pé ẹ ẹ ibi iṣẹ́ ok wọ́n sọ pé ìgbà míì wọ́n á bú oúnjẹ wọ́n láàrin one hour ah. wọ́n lè dùn ní dínà kéèké délẹ̀ <laughs> wọ́n ní sometimes ẹ máa sí oúnjẹ oúnjẹ máa jóná ah. Ah. tó kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ balẹ̀ iṣẹ́ ìjẹ ni. manager kò rí bẹ́ẹ̀ èmi kọ́ ni mo wà ní kitchen post mi lélẹ̀ kò sí mo ṣe fẹ́ kúrò níbi ìbàdí máa gba oyè kitchen lọ kò possible now. o ṣe ọ̀rọ̀ ẹ yé mi bọ̀ jọ ẹni tó wà ní kitchen ta ló mú wá bì. ẹ eh, lóòótọ́ èmi náà mo mú wá bì báyìí But me, mọ nǹkan tó ń ṣe. bet abi no problem i ah. ah, no problem jẹ́ kí n cross check account ẹ̀ because ìgbà mìíràn wàá sá account kò ní yéèyàn tàdádá. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé. my manager. ah ṣé wà. mo fẹ́ rí mo fẹ́ rí ọ̀rọ̀ máa ṣe tó ṣe. Ah, manager kí ló ṣẹlẹ̀ níbi ọ̀dọ̀ wa yìí kí ló ṣẹlẹ̀ ní iṣẹ́ wa yìí àti gbogbo ẹ̀ wá dá kankan kan báyìí àrí omi àrẹ́jẹ àti gbogbo ẹ̀ wá dá bí ìsúná ọmọ dìndìnrín ọ̀rọ̀ yé mi àwọn yòókù ẹ̀ náà wọ́n ti complain tó ń sọ èmi dẹ̀ ti ṣiṣẹ́ lé lórí àwọn agent tá à ń lò mo ti bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ fi ń dá mi lójú pé iṣẹ́ ń lọ kó tó dalẹ̀ kílẹ̀ tó sùn ẹ máa rí sí máa a máa fúlò wọlé ni. mọ́nìjà kò yé téèyàn bá aládàá mọ̀ fún ọbẹ̀ ṣẹ́bọ̀ náà ẹ tèmi ń sọ fẹ́yìn ni pé béèyàn bá aládàá a máa fún ọbẹ̀ ṣẹ́bọ̀ náà nígbà tí ì ṣe pé ọkùnrin wà ń tọ wà nù lé ni ẹ wọ́n ní kẹ́yìn náà wá tẹ mú kẹ́ tẹ̀ dì í kẹ́ fún wa lówó. farabalẹ̀ farabalẹ̀ láàrin mi àti ẹ kò sí suspense láàrin wa gbogbo nǹkan tó ń dánwò àbí tẹ́ ẹ̀ dánwò ó mọ̀ pé ohun tá a jọ mọ̀ ni ṣé ó wà possible kí adìẹ kí adìẹ máa jẹ fún ara rẹ. àmọ́ o mélòó ni fún adìẹ tájì ò ní lè jẹ èèyàn gan jẹ fún adìẹ tí wọn bá fọ̀ tó bá mọ̀ dáadáa ààrẹ kò yé àtẹ̀dẹ́ síwájú nìkan ni wò wà ẹ lè gbẹ̀yìn wọlé náà ààrẹ dẹ̀ bẹ̀rẹ̀ ijó tún tún tún tún tún tún ọ̀rọ̀ ayé mi kí ló tó ń ṣe báyìí tó bá ń gbọ́ ajé adébọ̀kì hmm. mo sì nígbàgbọ́ pé bí mo ṣe wà ẹ̀ màá sì dé mẹ́ka sọ fẹ́ bàgbàgbọ́ mi jẹ́. ẹ bí bàkà bá bọ́ ọmọ yìí lọ́wọ́ ẹ sì lọ imú wa ẹ kẹ ẹ mọ ọmọ wa ẹ mọ láàmì ẹ mọ ẹni ìjà. lọ́nà kínní. ẹ wo a máa bá jẹ mi jẹ. mọ ah, ah. ẹ jẹ́ mọ ẹ jẹ́ ń tọ́ da kẹ́ni ò lè bá a yọ ọ́ di ló mọ yìí ṣé mo ta ṣe mo ta ṣe ètò ọba ṣe ni kò fèsì òtí yẹ eh, lára rẹ. ó lè padà kó nílé tá a bá sọ kó sóhun lé ó lè padà mú wa ká gbóhùn onílé. bọ́lá ti tó bọ́lá ti tó níbo lè má wà bá ìṣẹ́fẹ́ yìí náà lè pè mí pẹ́ fẹ́ rí mi rẹ̀ wá dá mi dúró kalẹ̀. mo rò pé òun mọ nǹkan tó ń ṣe ẹ wò torí mi fẹ́ ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn mi dẹ̀ fẹ́ máa gbọ́ wọn níwọ̀n olórí burúkú kọ̀ọ̀kan tí ó ṣàǹfààní torí tọ́pẹ́ sọ pé òun lálejò ń ṣe olóhùn òde bọ́lẹ̀ mi ìfẹ́ ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn o tọ́nà fún àtọkàn gọ́ṣìp jẹ́rọ ibú kúrò mi ta àwọn máa tẹnu bọ́lẹ̀ bí ẹni lóṣìṣẹ́ ẹ jẹ́ kó sùkọ̀ tó ṣẹlẹ̀ ojú ẹ̀yin náà máa ń sunkún òṣì pé oúnjẹ tó ń ṣe ń jóná tó ń bá béèrè fún ọ̀rà tí kọ́sùmọ̀ wa wa oúnjẹ òní dídà ní three hours rẹ̀ sí nǹkan tó ṣẹ́bí ìgbèrè tó ń ṣe oúnjẹ fún wa mọ́rọ̀ pé àgbà tó ti ní fẹ́kànsì tiwa yìí sọ ká gbọ́ ẹni tó máa ṣe oúnjẹ gidi ẹ̀wọ̀ alálùbáríkà rẹ nídà ọ̀rẹ́ mi rè sí di ni o ẹ tó mú wá rè lágbára Ọlọ́run erin kákáká ibi ti kákáká erin térin. Ah, bọ́lá ṣé madam ò ní fún problem ṣá. a ní problem bọ ẹ mi ní sùúrù yẹ kó introduce rẹ kó ṣàlàyé nǹkan tó ń bá. dúró ẹ dúró ẹ dúró ẹ dúró ṣé òun kò ní woman tó ń fún wa lóúnjẹ a máa ń roúnjẹ lọ́wọ́ ìta àwọn fòlówó ṣá. Hmm, ọ̀rẹ́ mi gbà jù bẹ́ẹ̀ lọ. ẹ eh, bọ́lá mhm. ṣé o ti tíìsì ọwọ́ rẹ wò. Ah, ó dùn mí tá ẹ pé irú ọ̀rẹ́ mi ní ya àyà kó lọ kó kó wá sóúnjẹ ń bẹ̀ wo wọn á jẹ wọn á máa gbé pọ́ọ̀sì lọ ọ̀rẹ́ mi wò ṣàlàyé nǹkan tó ń tàjẹ̀ kan mọ̀. Good day, ladies and gentlemen. Welcome. Parent of justice, co-debaters and my fellow audience. Orúkọ mi ni Sídíkàtù Ayadon Jásìsì. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, gbogbo sẹ́ni mo mọ̀ ń sè. Mo ń ta sásẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, mo ń ta sìgá, mo ń ta kọ́ńdọ́ọ̀mù, mo tún mo ń ta lílo lórí WhatsApp. Bẹ́ẹ̀ni, gbogbo èèyàn ni wọ́n mọ̀ mí. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, oúnjẹ ni mo mọ̀ ṣe jù bí mo bá se oúnjẹ fún yín ẹ mọ wò sàlẹ̀ pọ́ọ̀tù báyìí ni kò ní jóná yà sàn. ọwọ́ rẹ̀ sì rán. bẹ́ẹ̀ ni. iyọ̀ èwo ni yọ eégún òwò èwo ni yọ. ẹ dúró ẹ ní gbogbo oúnjẹ lẹ lè ṣe àgbẹ̀. bẹ́ẹ̀ni. ẹ tó ń kiri. ọ̀rọ̀ ẹ̀mí jẹ́ kán rí. Ah! ìgbín kakaka ẹbí ti ah! kakaka. ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan wá nǹkan mi sọ lé sixty seven lélẹ̀. ṣé kò tí ì tànú gbogbo yín náà ni mo rò pé mo ti bẹ gbogbo yín lẹ́yìn kọ̀ọ̀kan pọ́njẹ ò ní jóná mọ́ jọ nítorí ọlọ́rẹ̀ fóònù lẹ́fọ̀ láwọ̀ kí ṣe kálukú ọ̀tọ̀ rẹ̀ jọ nítorí ọlọ́rẹ̀. ṣé gbé gáàsì ẹ kò bí ọ wà. àwọn dà o ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wọ́n ń gbà mí náà ẹ lè mọ sọ díẹ̀ díẹ̀. díẹ̀ díẹ̀ èmi ò tiẹ̀ gbà oúnjẹ bí wọ́n máa ní kọ́sítọ́mà gidi ni ó ṣe problem kò sọ àlà báwo ló ṣe wọlé àbí ò wọlé. kí la fẹ́ ṣe sí. ẹjọ́ bá fara mọ́ kó nawọ́ sókè. ayé lọ́wọ́ jà jẹ́jẹ́ táwọn àpòfò lò ẹgbẹ́ ojú ọba gbiná ìgbà mi kò ní. ẹ jẹ́ ká lọ́wọ́ tó lọ́wọ́. ohun tẹ bá ṣe ni mo ṣe o. ó tán bí o ti ẹ̀dùn mọ́nú lọ para ẹ̀ ọ̀rẹ́ mi tí ẹ mú ẹ lọ kíchìn. àjọṣe wa ò ní bàjẹ́ ẹran olómi lélẹ̀ tó gbé wáyé. ẹ̀ẹ́dúró òkìní kan wù mí lójú ẹ̀ ṣé kò ń ṣe pé bọ́lá ti ń gbàbọ̀dẹ̀ fún wa. no wọn gbé fíkànsì síta oh. ó wà nídìí ẹ tí o mọ ta kitchen fún wa mm. tí wọn náà bá lé ìwà mú wa òun lẹni tí ó mú wa ni yóò sì ti mú wa mm. ìtẹ́mi ni pé kí wọ́n ṣe ń jẹ kọ́mọ rìn mí lọ́kàn mú èètì gbèsè ayé ìlé ṣe wàhálà lórí kínní kí n tún mọ fira oúnjẹ tí ò tẹ̀mí lọ́rùn rádaràdá ni o. olórí kí ló máa ń sọ̀rọ̀ olórí kí. kọ́sà máa ṣe oúnjẹ tó dáa fẹ́mi ni. ètò bá ti wọ̀ ní. òkúrú náà fi gbé tó dé ilé náà fowó làtò mo la kí n máa fira ọjà tí ò dáa. àwọn fẹ́ lọ múra bò ní lálẹ́. ìkàn máa gbé kan bí jàǹgbó ìkàn máa gbé kan kátikáti eléyìí máa gan tí ó ẹ̀rí jágbajàgba níwọ̀n ra wọlé òun ṣẹ́ mi wọn ó jọ bí obìnrin ni. Hello, ìwọ dà náà. Ah, tó yẹ sọ fún mi pé o ti ń bọ̀ èmi ti múra tán mo ti pákì gbogbo ẹ̀ ṣé kíá ara mi ti wà lọ́nà. Ah, ṣé kíá o tó bá ṣe kíá máa bẹ́ lómi lọ ah, mo ráyè gbogbo ràkàtì àìlè. Owó ń bá ìgò kí ló ṣẹlẹ̀. Tọ́pẹ́ báwọn. O ò bẹ́ẹ̀ rẹ̀. O fẹ́ jáde àgbà. O fẹ́ lọ ṣiṣẹ́. Lákòótó lọ, ìjọ Bọ́lá ni mo fẹ́ fi sùn. Mi lẹ́kẹ̀ẹ́ ọtí Bọ́lá lò pẹ̀lú mi akílódé àgbàlagbà ní tara mi mi èdè ṣàyọjú náà sọkùnrin ọlọkùnrin kí ló dé tí Bọ́lá ń gba gbogbo kọ́sítọ́mù èèyàn kí ló dé bọ̀bọ̀ oníkámírì tí mo gbé wá ń jọ yẹn òun àti Bọ́lá ni mo tún jọ rí pọ̀ tó jókòó wájú rẹ̀ bẹ́ẹ̀ ló ga báyìí mo ní à Bọ́lá kí ló ń ṣe báyìí sí tẹ́ bá dẹ̀ bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ á dàbí pé àrífín fẹ́ wọ̀ àgbàlagbà ní ẹni tí ara tèmi. ẹyin ni mo fi ń sùn Bọ́lá Bọ́lá jẹ́ ọmọ kan tó jẹ́ mi láìkí kí ló oní kọ́sítọ́mà tiẹ̀ before wọ́n dẹ̀ fẹ́ kí nǹkan kankan yẹ yín tí wọ́n bá sọ pé ìyáláyà olóṣó èmi ìyáláyà yín rè nígbà tí wọ́n á kọ yín débi abẹ́mi ni wọ́n kọ yín sí tí mo bá jẹ́ ìyà tí ó burú ni ṣé màá ráàyè gbà yín láàyè tí irú bọ́lọ́wà máa bá mi kàn ta òbẹ́ ọkùnrin kí ló fà á. ẹ dúró náà so bọ́lá ti ó ti ṣe fún èyí náà nìyẹn ah, ah. ó ti ṣe fún mi èmi ò ní option ẹ máa gbà bẹ́ẹ̀ náà. ó ti ṣe fún wọn náà. Ah, bọ́lá àmì ah, option wọn máa gbà bẹ́ẹ̀ ní irú bọ́lá. ẹ arúgbó ọjọ́ àgbà máa tẹ̀pà kí ló ṣẹlẹ̀ gangan náà kọ́sọ̀mà rò lẹni tí mo gbà gan ọ̀rẹ́dì mi ò tiẹ̀ tí wàá mọ̀ àbí kì í ṣe bẹ́ẹ̀. ẹyin olóṣù olórí burúkú olóṣù kọ́kọ́ kọ́bọ̀ ká àbọ̀ yìí àbọ̀ ṣe tí bìkì tiẹ̀ ti ta lù táwọn òde fún ẹ̀rọ nígbà fẹ́ tó gbé lé lọ́wọ́ àti wọn tó gbé sórí ẹ̀. ẹ wo màmá wa arúgbó ọjọ́ àdẹ̀gbà máa tẹ̀pà ọwọ́ yíyí bíi tìlù ṣé mo ní kẹ́ má ní ṣéèpù ni ikọ̀ tí mò ń tà mò polówó ṣó fọ́ọ̀lì àbí òdù ẹ̀wòrán ah, ṣéèpù yẹn payín kú èmi pé kó payín sọ́jà mi. ṣé ìwọ nìkan ló kò ní. lákùngbé ni ó sì lọ ah. olórí gbogbo olóṣè onígbẹ̀rẹ̀ bí wàrà ẹ̀ rí kí ló tó wá àrùn bí ọ̀bọ abẹ́rẹ́ àwọn olóṣù olórí burúkú iná ẹ ò kálukú mo kíláàsì ẹ o mo kọ́ṣẹ́ mo mọ̀ṣẹ́ ni mo dẹ̀ sí gba sàfisikẹ́ẹ̀tì ẹ pààyàn lára ṣe ti gbọ́ pẹ̀lẹ́ o bí màá ṣe wọ́n bí ẹ tó fẹ́ kàtàyà láì kírun. bàbá fẹ́ sọ̀rọ̀ náà ṣẹ́rí gbẹ̀yìn lẹ́yìn fún Bọ́lá lára yọ ẹ̀yin náà upgrade kẹ́ upgrade kẹ́ ṣe. wọn lè upgrade pẹ̀lẹ́ olóṣù hundred. jẹ́ kí n sọ kankan kan fún ẹ bọ́lá iye ẹ̀ ni mo sì yà láyà. pẹ̀lẹ́ o olú ọkọsẹ ọkọsẹ ó kọsẹ ètò mi kò síbi tó ti lè kọ mo ju ẹ lọ lẹ́nu sọ mo tún ju ẹ lọ lọ́jọ́ orí tó ti yẹ ń sìn lẹ́nu sẹ mo ti ju ẹ lọ ń bẹ kò sí wàhálà ṣé ẹ rí ẹ ti dàgbà màmá ó yẹ kẹ́ ẹ ti sẹ́ńpẹ́ tí báyìí pé àwọn ìyá máa dókòkú tẹ́ ẹ jẹ́ ó yẹ kẹ́ ẹ ti lọ sinmi tipẹ́tipẹ́ ni ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wá wà yìí. ẹ kò sí wàhálà wọn lọ́wọ́ ọ̀rajà yín mọ̀jà yín ti bàjẹ́ ilé yín ti bàjẹ́ ẹjọ́ náà ẹjọ́ náà. ẹ ó ti lọ ìwọ olóṣèlú olóṣèlódé fight o ẹ wò ṣùgbọ́n nǹkan tó wà lẹ́yìn ṣẹ́ ń gbọ́ mi màá mú èèyàn one fifty pé pé ààyè ti sílẹ̀ fẹ́ bòdì gbarada. bí ah, o sọ fún ẹ o ti fẹ́ bá débi pé kọ́ ọmọ ayọ̀ díndín. kò kẹ́yìn ah, ebi mo ní dín mi bẹ́ẹ̀ lẹ́yìn náà kọ́lẹ̀ ah. ìyá ìdíyà mi kọ́ ló ń bá sùn ìyẹn ò kẹ́yìn ṣẹ́ẹ́rí bísíǹnẹ̀sì mo ra wọlé eh. máa fi kọ́lé máa fi lọ sílùú òyìnbó. mélòó la kòtò rẹ gan. kò kẹ́yìn ẹ wo ṣe. ológun kan máa kán mẹ́ ẹ lára ológun máa kán mẹ́ ẹ lára. ẹ kó kán mọ́ mi lára yín náà láàyè. ẹ káwọn ìpàwọ́ náà bọ́lá ìwọ náà pé má máa gbà. ara ìfẹ́ bẹ́ẹ̀ o bára tiẹ̀ dàbí igi ẹ wo gbogbo yín pátápátá tẹ́ ẹ̀ bá múra máa dìjọ́ ìṣẹ́yìn sí ìyá wa Adéjọkẹ́ ẹ pẹ̀lẹ́ o. ó ń ta ó lówó ó ń tẹ̀. Ah! wo bí wo bí ẹ wo bí bá ṣe mọ̀ pé ẹ̀yin lẹ fún lílì láyọ̀ yẹn. lọ́dọ̀ mi. ṣé rí ẹ máa jẹ́ kí pípọ́lá máa gba kọ́sítọ́mà yín ṣé rí ẹ̀yin lẹ máa gbé àwọn kọ́sítọ́mà tó bá ti mú ẹ máa gbé wọn rìn ẹ máa gbé wọn lọ sí high level. kí ló sọ máa wo máa wo ní fẹsà tó gbé mi wá hmm. ṣé wọn ló wá gbé mi lórí bẹ́ẹ̀dì tó fẹ́ fi kinní táwọn wí pa mí. sórí tó bá ti dìgbà mí yìí ni màá fún wọn ní cow. ṣé kọ́kọ́ ọkùnrin mọ́bi lábẹ́ ni àbí mi ìgbó wọn tó. sórí ilé mò ń sọ ẹ̀ cow tè ni màá rà máa yí káwùtì eh, eh, kò sẹ́ni tí ò mọ káwùtì kò sẹ́ni tí ò mọ káwùlẹ̀ gíga. ẹ yí ibi steering tẹ bá yí mo ní gba kọ́sítọ́mà <coughs> yín náà wọ́n yín lè mọ inú bí wọ́n ṣe wá ń gba àwọn kọ́sítọ́mà yín ẹ̀yin náà jáwé sódù yìí o. Ah, dunu kí kí kí kí mánéjà máa lè máa sọ fún mánéjà mi láìsí mi fẹ́ kó máa kéékèèké kí máa jà sọ. àtìgbà gbọ́lọ́gìnì ti ń ṣọdẹ ẹ̀mọ̀kò tó ti padà ẹni kó gbé wá fáyé rí ọwọ́ wa tẹ́lẹ̀ How's everything? Ah, you're not bad at all. Really? I was too surprised for you today. Eh? You enjoy me from play to town. Náà tí wọ́n gbóró ni ẹ̀ náà. Mo mú ṣe owó kí wọ́n á dán ẹ wò kí èmi gan jẹ̀bi wò. Má dán mi wò, wá kú síbi. Yéè! Máa ṣorí fún èrò àbá ẹ̀ máa gbé ẹni kí ló fẹ́ kí n tún ọ̀và ìmọ̀. orílẹ̀ èdè tó ti fún mi yìí náà ti wọ òkè. nínú ìmọ̀ ṣe extra fún yàn tó mọ̀ pé egungun ẹ̀ lè máa kà tí wọ́n á ṣe àwọn kan fún ẹ tí mo fún ẹ níwò tó bá parí iṣẹ́ àṣọ ìkó tó padà dé wàá sílò tó bá wọ̀nà wá tẹ́tí mẹ́rin. so wàá lè mọ̀ pé ibi tó ń lọ ilẹ̀ ìlérí olówó ni. lóòótọ́ ọ̀ṣọ́ mo fọ ẹni. mi ò fọ èmi ò fọ èmi kan wà ń bẹ o irọ́ ni fílẹ̀ o fílẹ̀ o. a ah, ọmọ mò ń bọ̀ náà. a kò nílò lépele bí wàá kú sí o wá wọ̀ ọ̀rẹ́. Ah! just a minute ya. Yeah? Hey. Ah. Hi, what's up? I'm fine. will let dá ìwọlẹ̀ will let ń then. sọ mi. Ah, actually, mo wá fún kan ní ibi báyìí ni. Gẹ́ẹ̀ pupa àtó slender àtó slim. Oh. Ṣé ẹ rí nà? Ẹ wo gbogbo ẹ̀. Ẹ compare mi pẹ̀lú ọmọ yìí. Pákéjì mi gbé wa. Kí báwo ló ṣe fi? Yéé! ha! Báwo ló ṣe tẹ̀sí? oga. ga ó jẹ́ káwọn olè lọ́sẹ̀rù ti ń bẹ̀ ẹ́ ah. mi ì tí ì bẹ̀ ẹ́ ṣeré ẹ́ mi ì tí ì bẹ̀ ẹ́ ṣeré. dúró dúró dúró ah. Ah, dúró wọ́n pa mí nà ọ́ kí la máa pè yín náà kí la máa pè yín náà wà láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ìmẹ̀rọ nídìí èèyàn ìjọba gé ìjọba gé. What happened? Hello, guy. Where are you? Ah, my fool. How about Show one in the restroom. Yes, I'm here. Where are you? Ah. Ah. Kí ló ṣẹlẹ̀? Bọ́lá, kí ló ṣẹlẹ̀? mo fi kọ́sítọ́mà sí bíbá yín sin ọ̀bẹ̀rẹ̀ bíi mo dẹ̀ rí bíbá yín mọ̀. ṣé kì í ṣe guy tí mo rí You are telling your room seven sí. heli what helen ó fẹ́ ṣe pébà fẹ́mi àbí àti mò ń fọ́ ni. wálé tí máa ń pọ̀ jù tẹ́nìkan bá gba kọ́sítọ́mù wọn náà gba ti tẹlómi náà. àbí ò ní bẹ́tà fún ẹ go we polish your family àbúrò ibùkún eléyìí ni kí wá kọ́sítọ́mà kí ni. Eh, eh, eh, wálé ti pọ̀ jù. helen helen helen ẹ ó lè padà bó nílé ká bá sọ̀tọ̀ sọ̀rọ̀ lé ó lè padà mú wa ká gbóhùn onílé dákun máa wò gbẹ ló ń gbẹ. kọ́ wa nù ní ìsìn ló bá ń gbowó mi wá. mo ti lọ tẹ́lẹ̀ àwọn pípìn yẹn wọ́n ti lágídí jù. bí wọ́n bá lágídí ìwọ náà fagídí hàn wọ́n yà lọ kí ló ń kí ló ń rọ́bìsì. ẹ sílí sílí àdìgí náà sí sáàmọ tí ń si ọ ẹ dákun o irú kọ́ńdọ̀mù èwo lọ́rọ̀ àti fàtí ń jáwọ́ ọkọ̀ bá ti rọ sí yàn kùn ikú olú àwòkùn rẹ̀ yọ̀ọ́ dàbí tolúwa rẹ̀ ni tàbí mo ṣe dà. orí wálé dàbí ọmọ bá káàkiri náà ah. tí wọ́n mọ jùdí kiri iwájú èèyàn dákun tó sọ ní ìsìn tún sọ. n rò pé tí rẹ ti lálejò ah. àní àwọn kọ́ńdọ́ọ̀mù tó ń tà fún wa hmm. tá a bá ti lu ẹyọ kan báyìí lásán wọn tó ṣe gbà báyìí ó ti tún kúrú tó bá ti pọ̀ sínú ìlúwa rẹ̀ sẹ́kọ̀ọ́ padà bí kun tiẹ̀ ni. ngbà tẹ ẹ mọ̀ pé ẹyọ kan jà ẹ sì lo méjì àbí kẹ́ ẹ lo mẹ́ta papọ̀. ẹ ẹ ẹ dúró ẹ wo àná ojú kan fi kan yín o ṣáwọ lọ. èbú ara ló fi mú mi o èbú ara ló fi mú mi o. àṣejù lójú méjì. èwo ni. ta ló pè sọ yíyá ayé rẹ tó fìkú mọ̀dà sọ̀rọ̀ wa mú. ọ̀sán wọ wí ni kò yé mi wọn tó bá kà iye ọlọ́run àdáàbòbò wọn ò ọjà so ti yọ nísìn ìwọ náà wo tó ń dà fún wa tí ọba sàdà àṣà kọ̀ǹpìlì náà kódà nígbà tá a bá lọ ọ̀rá àdáàbòbò mm. gbé gbogbo ara tán mm. tọkùnrin bẹ̀rẹ̀ rí pẹ̀lú wa kò mm. ní tí ì jẹun wa ju ẹ̀ẹ̀mejì lọ tí wọ́n ṣe pa pa pa tí gbogbo rẹ̀ yọ̀kẹ̀ bí àti ara torí ọ̀rùn sì la fi ń dáàbò bo ara wa. ẹ ń gbà ọba lu ẹ sì wọ méjì àbí kẹ wọ mẹ́ta ẹ kẹsẹ mi ni mo ṣe àti complain ni wọ́n ti kọ́ mi àjọkẹ́ ah, ah. sọ pé kẹsì mọ̀ sọ́dọ́ pẹ̀lú mo ní ẹ má yẹ àjọ̀rọ̀ wá afọ́jú o alábàá ah. kan kò ní lórí kí ni ìṣẹ̀lẹ̀ ìjà gbígbẹ. àwọn yìí ti pọ̀ jù náà. ẹ ẹ dákun yóò ayé rẹ tó fùkú mọ́dà sọ̀rọ̀ wa. wo wo kí ló ṣe nígbà tí àwọn ọ̀rà ọjà látòní lọ èmi o háàlì bó ṣe wo èmi yìí o ọ̀bùrẹ́ mi nìyẹn àkọlọ́wọ́ ẹ̀ mọ́. yà wọn bí ọ̀dà. wọ́n bí ọ̀dà rẹ̀ wọ̀ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ yìí tí a ń bọ̀ sọ ni kò gbọ́ àbí sórí àlímọ̀ lọ́rọ̀ àdá àgbègbè kó máa já mọ́ àgbẹ̀. Ah, ah, kò pọ̀ sí i. Ah, má dá sọ́rọ̀ mi láyé rẹ̀. kí mi má dá sọ́rọ̀ ẹ̀ ṣé mi náà kí n ra kọ́ńdọ̀mù lọ́wọ́ ẹ̀. nígbà tó wá ra nǹkan kì í sáwọn ọmọ rà. kọ́ńdọ̀mù ẹ̀ ò dáa. kì í gbẹ̀gbẹ́ kì í nǹkan fẹ́ẹ̀kì ló ń tà. ọ̀rẹ́ sì jẹ́ ọmọ yóò sì. tẹ́ ẹ sọ yìí eh? yàsín sọ fún mọ́níjà. kò wá wá bí ẹ̀ ní dáa eh. kẹ́ ẹ lọ ra kọ́ńdọ̀mù. jẹ́ sọ fún ọ ah. sọ́gbọ̀n mi dáadáa báyìí mo sọ pàdélì fún mọ́níjà kọ́mọ̀ dáa fún wa sí mọ́níjà papọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ tẹ̀ ń gbà wá kí ni ọ̀fíìsì. tẹ̀lé o bá sọ̀rọ̀ bá ah, wà. ìwọ ni sí ni ah, ìwọ ni sí ni ìwọ ni sí ó yẹ kó ti yẹ bí mo ṣe wá bá yín kọ́nà ẹ̀ mo need attention ẹni wọ́n kọ́nà like that. ẹ̀mi ò fò sí o mi ò fẹ́ rọ́bìsì o lójú àwọn tó kù rẹ̀ ọmọ ṣe bí obìnrin ọmọ ṣe kiri wọ́n sì mọ̀ pé ọ̀nàdọ́gbọ́n jí mi jẹ lẹ́yìn àti wípé owó tó ń fún mi ó ti kéré ju ilé ìgbárù ẹ̀ mọ́. hello you begin to mix a lot of things together. àní kò yẹ sẹ́rù rẹ̀ sẹ́ mọ́ sọ̀rọ̀ bí obìnrin wájú mi ṣe bí ọkùnrin ó yọ báyìí. ok sídi jẹ́ kí n já ẹ sórí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ ó pọ̀ ju nǹkan tẹ́ mọ̀ lọ ṣó ti yẹ gbogbo ìgbà tí bá ń ṣe bí ọkùnrin tax billing ti máa ń pọ̀ jù lórí ayé mi a lot of billing will be coming in a lot of tax will be coming in but now tí mo ti ń ṣe bí obìnrin mi ń pa omi ń pa aṣọ ibà ni mo ti ń tọ́jú ẹ̀ kéékèèké bí mo ṣe máa ń ṣe ṣó ti yẹ bẹ́ẹ̀ láàrin mi àti ẹ i'm a man but láàrin àwọn tó kọ obìnrin ni mi jẹ́ ká jẹ́ bẹ́ẹ̀ ó ti lọ kò sí wàhálà àmọ́ owó tó ń fún mi ọmọ òfìsì. i will increase the money if that's all you want. ọbẹ̀ tàbá hàn. ọbẹ̀ tàbá hàn ọ̀sọ̀ ọ̀rọ̀ tán spider yọjú can you see spider. kí ni jẹ́ spider. ọ. Ah. kí ni aláǹgàn náà. aláǹtakùn. aláǹtakùn. aláǹtakùn. ọlọ́mọ jẹ́ arógun aláǹtakùn. àmì àmì owó tí ó ṣe. ó bá sì ta olùgbìyàn báyìí yóò ní orí sẹ́gbà. Ah! ọlọ́mọ á ṣe tiwa bẹ́ẹ̀. àmì o. ó mọ kó tó burú jù nípa aláǹtakùn. Hmm. tó bá takùn tójú ẹ̀ báyìí owó tó ń gbà pàdé wọ́n lè ná ẹ sí i fún ọ̀sẹ̀ kan mo jẹ aláǹtakùn àmín aláǹtakùn ojú ayé gan ọdá hmm. ká máa sọ pé ìtìrìn ara òbí ọlọmọ jẹ adáàmù ó yí ọba rẹ jẹ ń rán ẹ mọ bẹ́ẹ̀. Hmm. ṣéde má fún ẹ lówó ti yẹ. ọ̀dà mo ti gbọ́ ní sùúrù ní sùúrù ká gbogbo ń tọ́ pákéjì àkọ́kọ́ yọ gbogbo rẹ̀ náà. jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ lọ ṣe wọ́n kọ́ náà. ìyẹn máa fi mí lẹ̀ àyàn ò fi mí lẹ̀. ó ṣe fi Mr. Money sí kí ló ṣẹlẹ̀ ń Will you keep short? You the silly willy animalistic tendencies. Ìgbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní ké fún yàn, wọ́n á máa tẹnubọ̀lẹ̀ bí ẹdìyẹ. Obìnrin sóbìnrin nkíni kí ni ń bá káàkiri rubbish. ìwọ ló ń jẹ́ kó lójú kan will you keep sure you keep that your stinking mouth Ben, are you mad or something have you ever been in London before have you ever set your eyes on Pali. kò tí ì rí. báwo ló ṣe fẹ́ rí Pali. rubbish. bẹ́ẹ̀ni oṣù tẹ́lẹ̀ tá ló ń bàjá gangan. kò yé mi. olóṣù ọ̀sán máa bí o ò rí bó ṣe kó eh, igbó sáyà. táwọn ọlọ́dẹ gan tó bá fimú fúnlẹ̀ dáadáa tí wọ́n fimú kó pàǹtí wọ́n máa pa òkété tàbí ọ̀yà nínú. bẹ́ẹ̀ni nínú àyà ìwọ ìwọ ló ah, ṣé èmi ló bá sọ̀rọ̀. are you mad or something. rubbish olóṣì kó parẹ́. kọ́ra rẹ̀ ayé. olóṣì olóṣì. lọ́ládé. hello. àwọn àwọn èèyàn mi á gbọ́. ah àti kí tí wọ́n ni. tó bá gbọ́n kọ́ kí ló máa ṣẹlẹ̀. owó ṣe ń gbà ló tè. ṣé ló ṣọlẹ̀ léyìí. sọlọ́mọ kìíní ò ṣe gbé láìta lọ wẹ̀ ó lè zi. ta ló ṣe screening fún wẹ̀rẹ̀. rọ́bìsì sátọ̀dẹ̀ ní yọlá bẹ sunday rẹ̀ o. ta ló ṣe screening fún wẹ̀rẹ̀. olùgbò ṣe ní dámúra fún wẹ̀rẹ̀. wẹ̀rẹ̀ wo ni kọ́sítúmíà ta ló fún ẹ láṣọ. ó lè zi. abaya kọ́sítúmíà. nonsense. ọ̀ọ́. rọ́bìsì. baby I got nothing to talk about. mo sọ̀rọ̀ bí obìnrin. stop that shit tinubu ti ń bí mi sí kútù tinubu ti ń bí mi sí. mo fi kútù sókọ mi sẹ́. sorry ṣé mo sọ pé mo ro kúrò ẹ ni ṣé mo ní kókó ni. wọ́n sọ pé síríkù tù. síríkù tù bèbè. wọ́n ah, sọ bẹ́ẹ̀ yín fẹ́ wúlò. mi mọ̀ pé nǹkan tó fẹ́ gangan ló máa ń dùn mọ́ ẹnu síríkù tù síríkù tù síríkù tù bèbè. wọ́n lọ farọ́ bìsì tó yìí wá sí ní àná. sọ ma kó níbi tó ti máa ń bá mi tẹ́lẹ̀. ọ̀yájà lọ continue rẹ̀ wá nù kọ́ náà. kí n lè continue lórí ibú tí ń lọ yóò lọ pa àwọn tó kù yín wá yìí ìṣẹ̀fẹ̀ kí wọ́n lé mi ń bí. tó bá bá mi ṣe òṣì tí bá fún ní fọ̀tì ẹ̀mí máa gbéná pamọ́. bí o ti mọ̀ ń ṣe iná lọ̀ràn a ní o ṣe bí ọkùnrin níwájú mi ó wá dọ́rọ̀ àwọn ọ̀rẹ́ kọ́ ọmọ ṣe bí obìnrin. ọ̀gbẹ́ni nìṣó níbi tá a ti máa ń ríra wa jù má fi kútù sókọ mi. bọ́lá nígbà ọmọ ibo tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ọgbà wa lánàá. kí ló fẹ́ẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tó fẹ́ẹ́ ṣẹlẹ̀ táwọn ò sí rírí bí ẹni tó gbé yín wá oníkìníyẹn tóbi àbí ó jẹ́ ẹ̀mí ẹ̀ rẹ̀ kẹ́nu ẹ̀ má gbà ṣáyẹ kí n sọ ọkọ tí mo fẹ́ sọ ni ó mọ̀ bóyá ọ̀rọ̀ obìnrin mo fẹ́ sọ bóyá àbí kankan. Ah, ah. kí ló fẹ́ sọ. ọmọ tó mú wá síbí lọ́jọ́ yìí kí tẹ̀lé orúkọ ẹ̀ ọmọ wo nìyẹn. tó mú wá síbí pé kó máa ta kọ́ńdọ̀mù àbí nǹkan fún wa. ọ ṣé cd. ó whatever. àmọ́ gbọ́ mo mọ olórí burúkú ni wọ́n ló ń ṣe dáadáa gan ṣé kò tajà ah, fún ẹni. tó bá rí tútò pẹ̀lú ọládé àní wọn ò tiẹ̀ mọ̀ bóyá wọn bóyá wọn tiẹ̀ ń di lọ́ládé ni aláwọn méjèèjì tó ń dì mọ́ra wọn lẹ́yìn bíi. mo gbọ́ ẹ kọ́mìgì mo gbọ́ ẹ dáadáa jẹ́ kí n gbọ́ ẹ. ó ó gbọ́ kan tí mo sọ àní lọ́ládé àti ọmọ síndí àbíkíló ló ń jẹ́ sídí tó mú wá síbí ẹ̀yìn kù lẹ́ńbì ni mo ti rí wọn lánàá tó ń dì mọ́ra wọn tó ń gbé nǹkan sí nǹkan ṣó kan váàmù ẹni tó tọ tó pé mi ni mo mú sídí wá sínú bíbà kó wá ṣiṣẹ́ ṣé burúkú lòun ni lọ́ládé wa ń jẹ méjì pọ̀ oúnjẹ obìnrin ó dẹ̀ rí wọn. hello ah, what's going on you this silly willy àwọn yorùbá máa sọ kínní kan wọn ní ọ̀rẹ́ tó máa dalẹ̀ kò ní dalẹ̀ èyí tó bá dẹ̀ dalẹ̀ kò ní dalẹ̀ as a matter of fact you are not gonna dalẹ̀ yes you are not gonna dalẹ̀ olóṣù onírúurú ayé olóṣù obìnrin ladin tí ẹ máa yẹ ni jọ̀wọ́ ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi ò ṣe ojú òní tiẹ̀ tó dàbí òkú celebrity cover tí mo mọ̀ tí mi ò gbọ́dọ̀ dárúkọ ó dàbí republish Bùkúnmi Olúwaṣínà if you are not like that you won't listen to this olóṣó tó dàbí Osama Milande onírun ta ló ń gbé ẹ o máa tẹ́ o ti fi àtẹ́tẹ́ de o máa tẹ́. bẹ́ẹ̀ni sọ orí ẹ ti dàrú ṣá eh! wọ́n tó dàbí ilẹ̀ bá ṣáàlì láyé báyọ̀wá yìí ó ń ṣí eré ni òwúgbọ́n yẹn sẹ́rẹ́kà àdìmọ̀ tó ń demonstration wọ́n wí ìkànnì gbélé tó dàbí kòkòrò tó fi ń dáná. ẹ ló wèrè ọba dáre tó sákò lábẹ́ ọba dáre. bẹ́ẹ̀ lẹ́wọ̀ ọkọ̀ sọ́kòtò ọlọ́gba abẹ́rẹ́. olóṣù ẹlẹ́gbẹ́ òkùnkùn tó red and black tí ẹ máa yẹ lọ́sàn-án yìí. tí ẹ máa rún ni. so ọ̀rọ̀ lọ́rọ̀ èèyàn sọ̀rọ̀ fún ẹ o confirm lẹ́nu ọ̀rẹ́ ẹ o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní accept ẹ. táàbì ọ̀rẹ́ kápẹ́ ẹ̀kú torí tinubu abiru wa kò ní ṣe mi ò gba abẹ́rẹ́ ìpínlẹ̀ ọ̀sán. jọba abiru sọ pé tinubu ń bí mi ọyàn mi máa ń sáré kiri nínú gbà. ayọ̀ òṣèlú tí ò bára bú. olóńsá sáré kiri ah! ojú ẹ̀ máa bó. máa fi wèrè sí ẹ. ojú ẹ̀ máa bó. olóṣèlú mi ò lálàáfíà. Ah! kẹlẹkẹlẹ ló láyé. àbọ̀ ògbà ah! mi. olóṣèlú mi ò kọ̀ jagbajagba ni wọn ra wọn lé o ṣe ń wọn ó jọ bí obìnrin ni wọn ìṣe ni ọ̀rẹ́ ìsì kí ló wá ṣe hàn. owó tẹlẹ promise iná òun wá ìgbà láti wá gbà lọ́wọ́ yìí. ẹ àpò ẹgbà mi nítorí Ọlọ́run ṣé ìyá yín ilẹ̀ tí wọ́n ń gbowó lọ́wọ́ mi owó tí mò ń fún yín tẹ́lẹ̀ ṣé ìyá yín ilẹ̀ tí wọ́n ń gbà lọ́wọ́ mi. kì í ṣe bí ìbàdàn mo nídìí ẹni nǹkan tó ṣẹlẹ̀ rẹ. ẹ ẹ ọ nídìí owó ṣé kí ló wá rí tí wọn wá tẹ̀lé lẹ́yìn. wọ́n ti fẹ́ pe mí lẹ́mìí wọ́n ní tí ìgbà tẹ̀lé èmi mò ń ṣiṣẹ́ ẹ̀yìn ẹ̀ ń gbowó ìyún náà ti dáa ó ti di ijọ́ mélòó tẹ́ wá gbowó lọ́wọ́ mi bí iṣẹ́ ọ̀rẹ́ àkóso owó ńlẹ̀ mọ̀ lọ. kẹmọ́ wà lófo kẹmọ́ wà lófo kò sí wàhálà ṣé ilé ní dẹ́mẹ́ta yìí kò sọ já ń gbòòrò mẹ́bí two k lówó tẹ ní ìdàbẹ́ mi. two k gẹ twenty k mo bá yín sọ two k two k twenty k mo sọ fún yín twenty thousand. twenty thousand ni mo sọ fún yàrá. mo rò bóyá two k ni bó láti wá sí ní ìsìn kò sì sọjà mọ́ àwọn tí mò ń tajà fún ìmọ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn tí mò ń ra kọ́ńdọ̀mù márùn-ún tẹ́lẹ̀ wọ́n ti ń ra méjì mẹ́ta ní ìsìn hmm, kò sí wàhálà owó àjọ kan bẹ lọ́wọ́ mi tí mo gba nọ́mbà wánu rẹ̀ mímọ̀ bí ìṣòyọra mi ń kú kúrò ní gúrùpù ń fún yín nínú owó náà twenty thousand àbí twenty thousand ẹ mọ̀ lọ́yọ̀ rà láti mo ti gbọ́ yín fi sí ẹ mọ̀ lọ. mo ti gbọ́. Ah, èwo ló sì kí wọn wá lu àrẹwà só tẹlẹ fẹ káwọn olórí ibú ti ń bẹ àyìn kọ mọ ọ se kinní ni. ṣé di. ẹnlẹ ẹ sí òsì. òsì. bẹ́ẹ̀ lọ bì kan ni ẹ mọ̀ lọ. níbo mo ń lọ tí n bá ti ń lọ bì kan dákun sí mo kọjá náà kọ́ńpáàdì. Ah, mo rò bẹ́ẹ̀ fẹ́ wá sí sọlú àwọn àbúrò mi tó wá mi wá ni. èwo lọ̀rọ̀ sọlú kí ni tèmi àti ti sọlú èmi ni mo mọ bí tí mo ń lọ èmi mo mọ mo rí tí mo jáde nù yàrá ṣídìí kí n lọ bí kàkà ohun rẹ tí mo gbọ́ ni mo tírèsì wá tó mm-hmm. ti yọ nísìnyí kò ṣe ó rí i pé ọwọ́ ti pa ẹ̀ṣẹ̀ ti pa bẹ́ẹ̀ni gbogbo àwọn èèyàn mi yòókù ni ti gbé e jáde lọ bẹ́ẹ̀ni kí a lọ ṣe ṣọọti tó ti yọ nísìnyí má wò pé látọ̀ jẹ́ pé mi àti ẹnìkan ló kí n tiẹ̀ sáré eh, tẹ̀sí kìnnì ẹ̀yin àti ta ni kí ni ẹ ti gbàgbé pé obìnrin àti obìnrin ní àná èmi àti yín. wọ́n fi ọ̀rọ̀ obìnrin àtobìnrin lẹ̀ sọ̀rọ̀ gbogbo òfin àtọ̀dọ̀ wa gbogbo ẹ̀ lọ́mọ ah, ah, èwo di kínní. n tẹ́ ilẹ̀ mọ̀ ojú ń kọ́ nínú ojú nù yọrìngì níbẹ̀ létí yín o. sórí ètí mo àti ètí mo fi tó o bá ní iyọ̀ kéré bá bẹ̀rẹ̀ tó ti yọ ó rí i pé bọ̀rọ̀ gidi lé mi ìsan wà bẹ́ẹ̀ ni. mi ì ṣerú rẹ o ì ṣerú rẹ ì ṣerú rẹ rí ó ní sèmọ à ọlọ́run ò ní jẹ́ ì ṣerú rẹ rí. òṣèlú ẹ̀. ì ṣerú. fájì ni ọ. fájì ni mi ọ̀fàjìn. yàsán ọ̀fàjìn. wọn ò bẹ́ẹ̀ rí. yàsán. kí ni ẹ máa wò yín èmi máa láwọn kí ní tẹ̀wé yìí yàsín mo ti járìn sí látàyè ọba sọjọ ni yàsín mo já èmi láwọn níbi tv yàsín mo láwọn. ọ̀dà níbi tó wá gbé sàárà rẹ̀ dé o ò sì gbé fáwa náà o ti gbé sàárà rẹ̀ débi kan. níbi ń bò nù. èyí tó tínrín láàrin wa. káàní. ọ̀pá tínrín kan lè kọ́ mi. kẹ́hìn ni ṣé lọ́ládé. ẹ lọ́ládé ṣé wọ́n sọ pé wà tiẹ̀ ẹ̀gbọ́n ṣe. àjọṣe nǹkan kan. ní ah! bí aago kan ọ̀sán tí ìgbà wà nínú yàrá tí mo gbọ́ tó ń kọrin ṣe ń gbọ́ ni ah, ìmọ̀ pẹ́ ń gbọ́. Ah, dọ́tẹ̀ ń sọ iná mo disfají síbẹ̀síbẹ̀ náà yín lè ṣerú yín lè ṣerú yín ẹ̀mí òdòdó bẹ́ẹ̀ kì í sì ráàyè yóò lọ yóò tọ̀. ṣé alájà lẹ mọ̀ ń ṣe alájà. ṣé alájà ni ká ṣe. ẹ fún mi lówó wájà alájà lẹ́sìn owó ẹ mú owó wa. ẹ tó mọ owó wa. Hmm. ẹyin rárá o èmi èyí sọ̀fẹ́ o nínú ọgbà kan náà. Ah, nítorí mo tó fi ẹ̀pù. ẹ̀yìn ẹ̀pù rẹ̀ wọ́n fún mi lówó ló máa fún ọ lówó hmm. èmi ló fún ọ lówó àtẹ̀fẹ́ olówó ẹ eh, kọ́kọ́ mú wá ẹ eh, rárá o èmi ò gbà wọn o ẹ wà mọ gbà wọn yẹn lẹ́yìn yìí ṣe kíni ẹ̀yìn mi náà dé kíni ẹ kọ́ pẹ́ kọ́ ọdún lọ kíni ẹ̀yìn àti táàní. wà láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ìmẹ̀rán nídìí èèyàn ìjọba gé ìjọba gé. Go! gbà wá o ta ló wà láàrin òun báyìí. wàhálà. chineke inside life. wàhálù. na wàhálà wàhálà bìdú ìsọ. wàhálù. tábàdé sọ̀rọ̀ wọn náà ní first class olóṣó. ó tán arúgbó olóṣó. àwọn làwọn mú lift. àwọn tó pé iṣẹ́ tá à ń ṣe ó pé wa a sì mọ̀ bá ṣe ń gbà tá a sì ń fẹ́. egun wọn ti bàjẹ́ mọ́ ọ lára. olóṣó bíi ńlá ni wàhálà ṣẹlẹ̀ o olóṣó tó hun gbọ̀n wàhálà ti dé o àjọkẹ́ ni o ebi tó ti ń gun àjọkẹ́ ti dáa kú o kò rárá gba kí ni àwa tá a gbẹ náà ṣe kí ni ìfún. èwo ni yé orí burúkú ṣé ẹ lè bá àjọkẹ́ sọ̀rọ̀ right from time ah, ah. i don't tell àjọkẹ́ you are olóṣù arúgbó arúgbó sí csc ní èyí kí ló ṣẹlẹ̀ di àwọn ìyá máa ṣe kí ni ìfún. a máa ń bá a sọ ìṣẹ́lá máa pariwo òun ni the first first. ẹ eh, ó sọ̀rọ̀ ẹ Dayọ̀ the first ó máa lọ lórin. ẹ má jẹ́ ká gba ọ̀rọ̀ can you guys please help her to the hospital bóyá máa jí bóyá máa kú ọmọ máa yè ọmọ àtàwọn. àwọn onígbàgbọ́ lọ sí hospital. òun àtàwọn gáǹgẹ̀ náà ló sọ̀rọ̀ ayé. àwọn òjò jàre olóṣèlú onígbẹ̀rẹ̀ olóṣèlú kò lè bọ́ra alẹ́ òjàgbó tàtú sára. Oh, kí ni nǹkan náà wọ́n lè fún jẹ́ lábẹ́ ṣáwà wọ́n ṣe ń díẹ̀ díẹ̀ yóò ti bí àwa iṣẹ́ ìdáwọ́ máa pọ̀ sí ọjà máa máa baby we rain forever ah forever forever àwa lálẹ́ àsìkò yìí tó kú ni kí n ṣe jẹ́ kí n fún ẹ ní music ọmọ mi bọ́ ẹ máa ń ìtẹ́ ẹ̀ ti wọ̀nẹ̀ wọ̀nẹ̀ máa tó bá a. o kò ní gbọ́dọ̀ ní gbẹ̀ẹ́sì Shake bum bum. Shake bum bum. Shake bum bum. Shake bum bum. Kò sẹ́yìn ọbẹ̀ ẹ jẹ́ kó gbókùn wèrè kọjá. Àwọn aláàbò fi sílẹ̀ yóò gbókùn wèrè síta. Ojú ayé ò jẹ́ ká fún wọn ní space. Ẹ jẹ́ kó sọ sínú sọ́ọ̀kì ìwé. Hmm. Ó máa mọ̀ pé gbẹ̀rún lọ́rùn. Odò oṣù oṣù náà wá sí ìlera. Kí la máa pè yín náà? Kí la máa pè yín náà? Wà láti wáyé wá. Níbo la já sí? Pálapàla ìlú àpàlà ìmẹ̀rọ Bàbá ṣé tí wàá ń lọ náà ni. Ah, mo ti ń lọ. Ah. Ìwọ gan-an lọ́jọ́ ń dúró di àsìkò yìí torí mò ń rí pàdé. Mo sì lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún mi. Ǹbá wá sọ fún ọ pé n tó fẹ́ sọ o, tí ọ̀bá lè pọ̀, kó o lọ dúró kí n fi dé. Ẹ̀jọ̀ tó yọ náà mi ò ní gbàsìkò yín rárá, ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín báyìí. Ẹ máa sọ. Ẹ eh, dájì, ó ti ṣe bí oṣù kan báyìí tí àṣírí ti wá sílé gbẹ̀yìn ṣé ẹ jà ni. àjà mi ìwọ nǹkan tí mo ṣe lérò wọn ta o. tó bá ṣe pé ẹ jà ah, ìwọ gangan ṣe mí o odidi oṣù kan gbáko mo ṣẹ̀ṣẹ̀ wá méjì ẹ̀ hmm. wá nìṣe tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ náà alátiṣe ní màtíṣe ara rẹ̀ ẹ mọ bí n ó ṣe rí ah. ìgbésẹ̀ tá a bá gbé tí n bá ti ti bí tí mò ń lọ ìdé wọn wàá jókòó lé lórí ọlọ́wọ́ sì fún mi ṣe yọ̀ọ̀kọ́ mi mọ̀ ṣe. Ah, ah ọ̀wà wọ́n tètè ṣe wọ́n tètè ṣe ọ̀dà ọ̀dà. ó jọ bí obìnrin ni ah, wọ́n hey, eh, ṣóbìnrin ah. ayé wa ló ń jára eh, ayé ti ló ń jára nítorí àtijẹ́ ni ayé ti ló ń jára èwo tún nìyó dagini dagini dagini dagini èwo tún nìyó. ìyá ẹ ká sàn ṣe wa ókè <laughs> mo wà o mo ò lè wábẹ mo ò lè gbọ́ kàdà má yẹn ra padà sí olóṣù tèmi ò gbọ́ kàdà o. ẹ. Eh. màtúmọ̀ ẹ ká sàn án. ṣe rẹ pa. ẹ kò sí fẹkánsì ń bí bàyà wa ok. náà àwọn ọ̀dọ́ wa ṣe fẹkánsì àwa ṣe wà lóbi. kí lè fẹ́ ẹjọ́ ṣe é sì kún ní bí ìṣá. ṣàkún ṣé ẹnu àwọn tàjọ jí bí ìṣá. yes yes. ẹlẹ́sìn mi dá nítorí pé dáadáa. ní sùúrù. ní sùúrù kí ló tójú rẹ̀ bọ́ọ̀lẹ̀ kí ló ta lóyún ojú àwọ̀ rẹ̀ kí ló fẹ́. lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ ní tiẹ̀ àmọ́ mo fẹ́ gbẹ̀gùn bíi ni. ẹ fẹ́ gbẹ̀gùn ṣé ìran ni àbá ajá àbẹ kan ah. kí wọ́n lọ gbẹ́dẹ́dẹ́ gbà wọ́n gbẹ gbé wọn. ok ó lè pa lójú ni o kò pa nínú o. wo mẹ́wọ́ mi báyìí o kí ni ẹ̀rọ mi tóbi màá fi bẹ̀ jẹ́ jẹ́. ọkùnrin dáa wo fúùtù àjìlá gbé wá dà. agbẹ́bùbù àjẹwà. Ah. wọ́n tó kọ́ra ní kàṣẹ́ńdì wọ́n tó lọ́ títọ́ títọ́ kò dùn mí o nígbà tí ẹ ní pé ìyá ń jẹ mí. mi rẹ tó fẹ́ gorí mi wàá jọ ṣé ìwúre tó ń da tọ́ ìlú fẹ́ pè lọ́kọ̀ fún mi eh. mi understand now jọ torí ọmọ àbínú torí ọmọ tíyà ọmọ bá ń jẹyàn àbí ìyá ayé ń jẹun ṣé ìwọ ni kàyú. máa gbọ́ máa gbọ́ sójà ń sanwó kọfí iṣẹ́ tó ń ṣe owó ló fẹ́ fi pa owó ń bẹ́ńlẹ̀ gan-an tó ń ṣe jẹ́yẹ̀ sọ ọkọ̀ tó ṣe bó ṣe wà yìí. ẹ máa ń pè yín hello sorry what's going on there. ìwọ mélè ìwọ mélè sorry, sorry, sorry, sorry. I want to know what's going on here. Actually, I've been busy on phone talking to my beautiful friend OG Top. Right now, I want to know what's going on. Kí ló fẹ́? you? jọ tọ́mọ lọ́wọ́ máa dáa fún ọ̀rẹ́ mi o. Àwọn náà ń wá ń tọ́ àwọn àwọn àwọn ẹ̀ tán fún un. Tọ́ni mi kí wọ́n lè fẹ́ gbélé ìlú ìlú ooru. Ṣẹ́ni iná fẹ́ gbégun. Ẹ̀mí mi dúró ogun. Ẹ̀mí mi ní. You guys are handicapped. Handicap lele. Bẹ́ẹ̀ni. Bọ̀ṣọ́ náwó lọ́wọ́ ṣá. Ah, owó wà. Ìlú need to hold back here. Yeah, this guy get some cuckoo shit. Some cuckoo shit. Ata yóò yá tiẹ̀ wá ń jẹ́ ọ̀rẹ́ tó fẹ́ gorí ẹ̀. Kí come on, sórí ẹ̀ kó àbúfẹ́ fẹ́ ṣe. Ayé mi ò máa gorí ẹ̀. Tí n bá ti rówó, máa ń pààrọ̀ orúkọ. Ṣé o lè fi ìlú ojú tọ̀? Ojú tọ̀ bàbá ojú jìyà. Ojú tọ̀. Ó ṣó ti tọ̀ kọ́kọ́ sọ́dọ̀ kọ́ mi. Hello, you have some dollars. Eh? ẹ̀yin méjèèjì lẹ́lẹ́ fẹ́ ṣe papọ̀ àgbàwọ̀ oh, lọ. kí ni burúkú owó ń bẹ nínú wallet oh this is money ah hello can you guys follow me please ah, ah follow me Ah, don't have ah. Ah. àwọn tán ni mọ́tò tán lọ́kadà owó ṣe ń jọ lórí púpọ̀ bàbá yìí Ewo tún ni yóò dagini dagini dagini dagini wọ́n tún ní lọ dagini dagini dagini dagini gbogbo wọn máa gan tí ọ wọn kọ bí mú mú kí la máa pè yín náà kí la máa pè yín. ìdílé ìṣòro àlè mustaqim ọ̀pá àfinimọ̀nà lọ́lọ́. bẹ́ẹ̀ni. ó sì ti fi wá mọ̀nà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. sẹ́ni Abdul Kabiru àtòrí tẹ́lẹ̀ ń wá ọmọ yín ò sọnù. kò sọnù. Ah, ah, àtòrí ò ọ wá sí ajé ó wá síwájú ni hmm. eh, ó kàn jẹ pé iṣẹ ajé tó wá lọ nọ́ọ̀mù yìí ni ó fẹ ní kọlù ń kọ́ ọ̀nù torí kì í ṣe ìdíṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ bọ́ ọmọlúwàbí èèyàn eh, eh. ìpè ìdá rẹ̀ lè má dáa àmọ́ á níbẹ̀ lọ́nu bóyá bílù ni o bóyá jà ni o bóyá kankan tí ó ṣẹlẹ̀ láàrin wọn tó wọn fi ṣẹ̀rí wálé. àfa ṣé àtòrí ṣé yóò sì wálé. Mm. inshàlá bí kudratillah àtòrí ọ̀wálé bí ìgbà tẹ́sẹ̀ yẹn ṣe náà ni a sì fẹsẹ̀ ẹ̀ mọ́nà. kí la máa pè yín náà wà láti wáyé wá níbo lajá sí níbo lajá sí pálapàla ìlú àpàlà ilé ẹran níbi èèyàn ẹ̀yẹ́ máa retí rẹ̀ nílé yóò wálé dandan ní tàìdán. yóò wálé. ìràwé ò ní dájọ́ ilé ó súnà. Ah. olóńgbò yìí kò ní í pè bó o ọgbọ́dọ̀ pè ní. a mọ̀ pé báwo ni. Ah, ah. obìnrin ni mo ẹ jọ̀wọ́ sórí tó ní fóònù mo fẹ́ bá sọ̀rọ̀. èmi náà ni àjàní ní sọ̀rọ̀ ah, àbọ̀ òdòun mi mọ̀ ni. ọ̀dẹ̀ sọ pé òun obìnrin lọ́gbọ́n òun obìnrin lọ́gbọ́n ọ̀dẹ̀ èmi náà ni. a torí ìwọ ló ń sọ̀rọ̀ báyìí bí obìnrin. kí ló wá dé látọjọ́ ètò wa kó wa sí wàhálà. wo mi ò fojú ẹ sọ́nà tó ti yọ nísìn èmi ni mo mọ ọ̀dọ̀ mi ni kò wà bí mo yó bí n sábà pé téèyàn bá lọ sí àjò tí ó tètè rí ń bú wa lọ tí ò tètè rí mo bọ̀ ọ̀sán ju kọpẹ́ lájò ju kọ́ wa mọ̀ sánpọ̀ orí burúkú bọ̀ nílé kí wọ́n wá pé ẹ ti lọ látẹ̀sìn èmi lẹ mú bọ̀ ìdínú èmi àti bàbá àti dààmú dààmú dààmú ìfà sí wà pẹ̀lú láti bá ìlú. gbé wá gbé wá kí n bá a sọ̀rọ̀. hello. bàbá mi ẹ káàsán o. ṣé bó o ní àtòrí ni ohun tí mò ń gbọ́ yé máa ṣètò tó bẹ́ẹ̀ mà ni. èmi náà ni ọmọ yín náà ni àjàní èmi ni. ọmọ aláàkún ọmọ ajíbíjàjí ah, ó ti kó mi wà. àgbà mo wá fi bíbí tí mo bí ọ èmi àti ìyá rẹ mi ń bì ọ torí Ọlọ́run. yọjú sí mi wálé wálé á ti dààmú o. bàbá ẹ pa ẹ pa tẹ fi bá a sọ̀rọ̀. hello. hello ah kí ló dé tí wọ́n fi pààyà fóònù mọ́ mi létí. ojú bọ̀rọ̀ tẹ rí ìwọ̀n gbọmọ lọ́wọ́ èkó ẹsẹ̀ rẹ ti gun nígbà bá parí ètò àdúrà hmm. lọ́rọ̀ kankan láti bá a sọ fúnra rẹ̀ báyìí bí ṣe nǹkan nǹkan kọ́tà ṣẹlẹ̀ láàrin ibi tó wà yóò sì máa ṣẹ́rí bọ̀ ní ìyẹn kan fún àdúrà kí kádùrà wọ́n gbà tádùrà bá ti gbà ọ́. a gbọ́dọ̀ ṣòro pẹ̀lú fún ọ. Adéwálé òòó. Pásọ Timothy ṣàlàyé fún wọn. Yẹ́mọ̀. Láti ìgbà tí mo ti mọ̀ ẹ́, gbogbo bínú ẹ̀ ṣe máa dùn ni mo ń fi gbogbo ìgbésí ayé mi ṣe. Wait, ṣé òun expect mi kí n tún máa pọn mi sínú àpẹẹrẹ ẹ ni. Kò yẹ kó papò lórí láti ọjọ́ tó ti dẹ́nu léyìí mo tún wá lóyún fún ẹ ṣé pẹ̀lú kọ́ndíṣọ̀n mi ṣé kí n máa wọ kíchìn kí n tún máa dáná tó fẹ́ pa mí ni. wẹ́ẹ́ sòfò kọ́ ni. ẹ má ṣe mí gbọ́ mi ò sọ pé ilé ọmọ yín bàjẹ́ o education. sika lọ́tọ̀ kí kí ni sika lọ́tọ̀ kí sẹ́ni tọ́ọ̀kì lọ́fẹ́ mọ tọ́ọ̀kì tó fún láyé kan bá mad ló máa sọ fún ìpínlẹ̀. ẹ máa lọ títì ìlú àtọkọ ìyájọ mọ lọ afẹ́fẹ́ àti ẹ̀fẹ́ adìyàn. ó rí ìfẹ́ tó ń wò ah! ìfẹ́ máa kọjá láàrin lọ́kọláya. wọ́n ṣe kó ah, kàkàkà mi ò lè bá mi ò lè fẹ́. balógun àdúyìn ni mí ní mọ́sálásí ikọ̀ orúkọ. ẹ tí mo bá fẹ́ kó o ṣe ni wàá ṣe. àti wá fẹ́ tí mò ń fẹ́ èmi náà ní fẹ́ tó ń fẹ́ láyé. wọ́n rọ̀ ṣe Mr. adéyọ kan yín wá láti ọ́fíìsì yín sí wọn ni wọ́n collapse. àwọn parents ẹ̀ ń kọ́. Ah, ẹ ò dáàdi mi lè torí ìjọ yín kí n lùzọ̀ kọ́ mi o. ọmọ jẹ. mo ní sọ ti lásán kọ́ọ̀tì báyìí ìyàwó ọkọ ẹ̀ nù. ilé-ẹjọ́ yìí pa ní àṣẹ kí a fún ìwọ ọ̀gbẹ́ni ọlásẹ̀ǹdè títí tí èmi yóò fi bọ́ lára rẹ̀. yẹ́ẹ̀ yẹ́ẹ̀. with all the signs and symptoms don't explain fún mi pé ọ̀rọ̀ experience girlfriend you are pregnant. ṣáyé mi ò ti bàjẹ́ báyìí tọ́lá ni mo ti lóyún. Hmm. Ah! lóòótọ́ ni mo fún Tóbi lóyún a ti ń bára wa bọ̀ ó ti ṣe díẹ̀ as a family doctor ó yẹ kẹ́ trust me. commissioner sì lè sẹ́mi láti gbé fún ẹ but ó lè ju tó parí. ìṣèmíṣà ṣé kò ní lẹ́yìn ẹ̀rù ń bà mí. tó o bá ti ń rí mi gbà í pé èmi ló rí lẹ́yìn ọ̀nà. what are you talking about? Ah, ṣé mo nǹkan tẹ̀ ẹ́ sọ ṣá ọkọ mi lélẹ́yìí bàbá tóbi lọ́ba. mo fi ẹlẹ́dẹ̀ẹ́ mo fi bẹ̀ẹ́ wọ́n ní for better for worse fọwọ́ sí tèmi lélẹ̀. iwájú wà pé ìwà pé gbogbo ohun tóbìnrin ní láyé lọ́lọ́run fi sínú ayé mi títí kan adùn obìnrin. mọ́mí <laughs> hmm. ẹ wo ọ̀rọ̀ yìí fọ́ni sí mi ah, dadi wọ́n fẹ́ kẹ́ bímọ at this age. ṣùgbọ́n tó ń da báyọ̀ láàmú ojú ègún ìlépa òkú. Ah. nítorí exam yìí sẹ́ àjọ máa pass yẹn mi ò lè carry course kankan over láyé. ṣé mo ọjọ́ tí mo ti wá síbi ìbàdàn tó sọ fún mi pé ìwọ gbé student wá láti school láti wá máa ṣe tutorials ní ní ẹ. pẹ̀lú àwọn ọlọ́pàá tó ń ṣe investigation káàkiri tó ń bá bí ẹ gbìyànjú àti caution nínú ẹ gbìyànjú àti edit nǹkan tó bá fẹ́ sọ jáde síta lẹ́nu. Mommy, me, I should not assist them in any of the investigations at all. Ọkọ ti tèmi, ìwọ ọmọ school àti aláṣọ, tẹ́lifíṣọ́ tẹ̀mí, ọmọ nílẹ̀ lọ ni ẹ náà how old are you. bẹ́ẹ̀ mo fẹ́ mẹni tó ń dẹ́mi ẹ̀ légbodò mo fẹ́ mẹni tó ká mi lẹ́yìn ọkàn. asp nífẹ̀ẹ́mi black i am telling you the case has just started. ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa ipá kílẹ̀ jù kan lọ. ẹ̀yin wa ẹ má bínú o ṣé a lè rí bí òtẹ́ kan ládùúgbò ẹ̀ tó yẹ pé èèyàn lè gbọmọ lọ pinnu lọ́lọ́ téèyàn lè lọ ṣe ọmọ ń bẹ̀. òye yín ìdáhùn sọ ni pé àìsàn jẹ́ owó kan àwa wò pé kése gbà ní ọmọkùnrin náà mọ pẹ̀lú láìfẹ́ káwa náà tiẹ̀ ṣe fàájì aláàfin kún ká ká lọ́wọ́ fúlùdù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àwa wò pé káwa bá yín pé tẹ̀ tẹ̀ júwèé tẹ̀ kan sáà ẹ̀yin náà yọ kàn yín o àgbẹ̀ ṣé àwọn nígbẹ̀yìn náà yà yé ẹ̀bùlà. ṣé máa ní pé ẹ̀ mọ three kan ọ̀tẹ̀ ni ah ẹ máa ẹ máa disappoint mi torí kò sómo tẹ bá díbì tẹ̀ ní ṣé pupa ni ṣé dúdú ni ṣé ṣokoléètì ni. àti ah, ẹ̀dá wọn ló ń pàdé mi àmọ́ pọ́n mọ àdúgbò yìí àlejò ni wọ́n ṣùgbọ́n kò sẹ́nibọ̀dì tí ò mọ three kan bí tẹ bá dé ìsàlẹ̀ rí báyìí gẹ́gẹ́ bí pàdé mi ṣe sọ ẹ̀rí dúdú ẹ̀rí pupa ẹ̀ náwó yín ẹ̀ ná bó ṣe wù yín kò sí kàn tẹ wá débẹ̀ tẹ̀ ní rí ó dá mi lójú ṣé tẹ́ bá wá gbóhùn erin ẹ̀ ẹ̀ mi rin tẹ́ bá mọ̀ọ́sẹ̀ ẹ̀ jiyàn lọ́bẹ̀ òtẹ́ yẹn ni òun pè fáwa ní òtẹ́ ṣé wáìnì nìyẹn ni ah, ah, láìsí homosexual. Ah, wàhálà ẹ tọ́wá náà pé èèyàn fọ́ ní láyé ẹ̀ fọ́ ní gangan ṣé òtẹ́ tí akọ ti ń ṣe bí abo tó jẹ́ pé tí ẹ bá rọ́kùnrin obìnrin ilẹ̀ pè òtẹ́ ẹ lẹ fẹ́ káwa lọ ẹdùn náà ṣé wọ́n sọ fún yín pé àwa náà fẹ́ ṣàkọsákọ ni akọsábo láà fẹ́ ṣe ẹ wò láyé láyé yín ẹ mọ̀ fi irú òtẹ́ báyìí lọ. ìbẹ̀lẹ̀ fẹ́ jayé ni kí tún fẹ́. sáwá sọ fún mi pé a fẹ́ jayé ọkùnrin sọkùnrin ni. àwọn eléyìí homosexual àwọn eléyìí ń àwọn eléyìí gan fúnra yín ẹjọ gé àtàrí yín jọ gé. Ah, ah. ẹ jọ astro lie kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ níbi bẹ́ẹ̀ everywhere kọ́ dákẹ́ bí kò mọ lockdown àmọ́ nǹkan tí tàbí dúró mi báyìí akọ̀tọ̀ bí ẹni tó wà lórí àṣẹ. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ máa nígbà tó wà náà lórí orí bí ẹjẹ tí ẹ ṣe lọ́sàn yẹn. ẹjọ ẹjọ ẹ ra máa pariwo tẹ bá sọ pé ẹ mọ tí a pè pàdé sí bàbá ńlá rọlẹ̀ ń pa ọ kí ló ṣẹlẹ̀ gangan nígbà tí ẹ jẹ́wó tí mo ní kẹ́ ẹ arábìnrin kẹ́ ẹ kówó fún kí ló yẹ tí mo tẹ́ ẹ fi kówó fún kí ló ṣẹlẹ̀. mo bí wọn fún mi ni àbí sẹ́ẹ̀rí èmi gẹ́gẹ́ bí èèyàn kan síríkàtù àyàdọ̀njà sí i. kò séèyàn bẹ́ẹ̀. nọ́mọ̀. èmi è jẹ gbèsè ó ti yẹ yín báyìí gbogbo tí mo sì jẹ yín tí ì san wọ́n jẹ mí náà lówó ni. káàkiri káàkiri. yàtí àwọn tí wọ́n jẹ mí lówó wọ́n ń bẹ lórí ìdúró èmi wà ní kinní nu wọn ó yẹ yín báyìí tí wọ́n bá ti sanwó mi ìsan padà fún yín àtàpà kò ní dùwẹ̀ kan ibi ara lọ́wọ́lọ́wọ́ ń lọ. má ràn wọn lọ bìkásítọ́ bá ràn wọn lọ tabanika kairi inú ọmọ bàjẹ́ àìmọye ọmọ ẹrú tó jẹ́ pé òun náà rira ìbí ọmọ if you try throw the thumb up to them pé onígbèsè mi ní ayé ẹlòmíì lè bàjẹ́ manager please. ìka yí bí ẹnu àgè ìka yí bí ẹnu àgè ṣé mi lẹ́nu ọwọ́ sí àbí òun. manager please i have a lot of ah, things to tell you please eléyìí tẹ́ ń sọ̀rọ̀ tí ẹ̀ ń fi èdè tẹ́ fi ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ bí tó ti kó yín wá bẹ́ẹ̀ ṣé ń wò mi kì í ṣe onígbèsè i think i'm not supposed to be in this meeting because I pay my bills, my dues, my money, I pay everything. Why tẹ pè mí wá síbí bí really? Really? Can you reason it? fi pè mí wá síbí really? Really? Ṣé your money, la wá ṣe ń bí ni? Really? Money job, kí cannot pay. é. Ẹ̀pọ̀ ẹ̀dùn máa ń bó ṣe ń pariwo mọ́ wa. Ṣé ọ̀fẹ́ it. wá síbí Are we not paying you? O ṣe o, olóṣòjà gidija gan, bá mi bá wọn sọ o, onírun láyà. Ọ̀rọ̀ yíyé mi. Ẹ bá balẹ̀ ọ̀rọ̀ yíyé mi. Gbàtẹ́ wọ bíi ẹ̀sán owó dẹ̀ ládùn tá a nígbà tá a wá ń bá iṣẹ́ wa lọ tá à bá sọ kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ fi rówó san mọ́ ẹ jẹ́ sọ fún yín ah. ẹ̀kẹ́yìn náà kẹ́ ronú dáadáa kò sí òtẹ́ẹ̀tẹ́ lè lọ ní gbogbo eré ayé tí mo tán. hello stop using adjective. bẹ́ẹ̀ ẹ ń sọ̀rọ̀ ẹ dẹ̀ ń sọ sí sí sí lè sọ pé fresh. manager tí ẹ bá ń pẹ́ àwọn gbèsè tẹ́ ń pọ́n gbèsè ẹ má nà ka gbèsè sẹ́mi. ó ṣe arúgbó olóṣù èmi ni the first olóṣù tó kọ́kọ́ wọnú hòtẹ́ẹ̀lì yìí. bẹ́ẹ̀ gbé wọn débẹ̀ iraki wà ń bẹ. ọdún márùn-ún ni mo ah. dé sáyìn twenty twenty ni mo débí tí mo ṣe sanwó fún yín twenty twenty three la wà. ó di twenty twenty five ẹ̀yìn tó bàjẹ́ sí mi. owó mi kọ owó ọkọ̀ ọdún méjì sọtì kí wàá ní wàhálà tó ń gbé wá. ẹ fà balẹ̀ fà balẹ̀ ah. ẹ ọ̀rọ̀ yín mi Mr. Yomi the first. sẹ́rí ẹ mẹ́jẹ̀ kí mo lè máa pariwo tàbí kí mo bá yín fa wàhálà ẹ wọ́n pè mí látòkè ni ìyẹn ẹ̀gbọ́n mi tó ní hòtẹ́ẹ̀lì wọ́n sọ pé àwọn ti ta bíbà wọ́n náà fẹ́ tún kọ́ fc mosque. àbí o ìwádò mi tẹ́tí máa tajà. ẹgbẹ́ balẹ̀ ilé ẹ̀kọ́ ní afẹ́wọ́ ètò ìwà ẹni sọ̀rọ̀ ẹ má gba ọ̀rọ̀ ibi ẹni gba igba ọtí ṣe ti understand manager tó sọ̀rọ̀ apá rí ni azebok oh. lorúkọ ẹ̀ kò jẹ́ kí n ṣe adé plenty adé ò plenty tí máa ra mú ẹ̀jẹ̀ àgbẹ̀ ọ̀sìn ìdájọ́. kí la máa pè iná kí la máa pè iná wà láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ìmẹ̀rán nídìí èèyàn ìjọba gé ìjọba gé. ó ah, mọ̀ ń sọ̀rọ̀ sí mo ṣe rí ẹ ni mo ti fọ́ fún ẹ irú àwọn choices mi mo máa ń wá gangan bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe. sugar pie hmm. wọn bí ẹ dáko má fọ fún mi eh. àwọn tó ju ẹ lọ àbáwọn tó bí ẹ lọ mọ àtàwọn tí wọn tó ẹ rárá hmm. if they step in in these premises they will ask of me first you know why mm. i am beautiful oh. yeah i am black you know black don't crack mm. i am not just black i am a chocolate i am middle of black and, and yellow yeah. i am like kalankini in my color. I love my complexion. I am beautiful. Enjoy. I have flat tummy. I am different. I'm beautiful and amazing. But kí no náà máa parọ́ fún ẹ. Hmm. Èmi náà máa ń like ọkùnrin tí wọ́n ti funfun báyìí. Oh, oh. Ọ̀pọ̀lọpọ̀ ní ti máa ń wẹ ọṣẹ káyé bàjẹ́. Hmm. Yẹ́ mo like ọmọ àfọwọ́ṣẹ jẹ́ṣẹ́ mi. So èmi ò kí ń wá ọṣẹ o oh, ilé natural one lélẹ̀ gbèsè tó lọ́sẹ̀ dé. tó bá tiẹ̀ jẹ́ oògùn oṣù máa sọ fún mi. mi ò jẹ́ ìlú àmì ṣe. bọ̀gbàgbé òṣì ó lè lò mí. Eh. mo ti bá wọn lálọ́ di alápinni mo ti bá wọn ṣe tí bá lọ gbéṣẹ́ kan wá máa wọ sókè hmm. ẹ bá máa padà sórí ẹlẹ́gbàá ṣàṣà padà sórí alásàásì. Hmm. yeah let's go now. ọ̀fọ̀. ìyá bèbè. pálá ìkọkùnrin parí kó máa ń fún mi ní joy. mi ò parí o mo fá orí mi ò kó mo oh, parí o. your skinny hair. oh oh. oh god oh god uh, let's go to the business baby. <laughs> ṣé ṣọ́ọ̀kì bá kọ́ ni gbogbo obìnrin ló máa ń lo lókọ̀ lábẹ́ wíìgì báyọ̀ kò discourage. Ah, ilé ìgò ọgbọ́n ni yọ bẹ́ẹ̀. ìwọ ni kò fọwọ́ mú level buster. wow. yeah. kí lélẹ̀. iṣẹ́ abíyáwó. ah. oh kí ló ń ṣe. oh my god. baby are you angry. Yeah. wèrè ni. ọkùnrin ni Oh, really? Yeah. Are you saying you don't know I'm a male in gender? Fear my gender if you don't want to lose it èmi á mọ̀ ní ẹ̀ màá wá ọ̀gbẹ́ni bó ṣe ń jẹ mí bẹ́ẹ̀ nìyẹn ó ti mọ̀ nìyẹn má fojú obìnrin wò mí jẹ́ kí n yọ sí alátẹ̀yìn kó fa sí. àwa sọ náà àwọn èèyàn sọ bẹ́ẹ̀ náà mo ní irọ́ ni wàá kọ̀ǹfàmù ẹ̀. ẹ gbọ́ ẹ̀yin boys. mẹ̀mí náà ẹlẹ́fẹ́ rí wa ní sá. ẹ mi mo fẹ́ rí yín mo ń gbọ́rọ̀ kan ni torí ẹ̀ mo fi pè yín bọ̀ mọ̀ ń wò pé irọ́ ni àbóòtọ́ ni bọ́ mọ̀ pé tí n bá ti rí yín màá gbọ́ ohun tó wà ní ẹ̀gàn gangan. hundred. ẹgbọ́n wọn ní hòtẹ́ẹ̀lì three crown ti ń bẹ ní àdúgbò wa yìí hmm. wípé àwọn àwọn ọkùnrin kan wà ń bẹ tí wọ́n ń ṣe akọsákọ mo wá ní pé màá wádìí lẹ́nu yín mo rò pé tó bá gbọ́ lẹ́nu yín confam ni. ẹni tó ní kẹwàá bèrè lọ́wọ́ wa kò wrong. rárá ní information tó bá ti gbọ́ lọ́wọ́ olúwa hundred ní sọ pé hundred. hundred. yes ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín ká tó lọ. o oh, oh, oh, free. thank you ṣé kò ń ṣe pé ẹ̀yin náà ti fẹ́ join àwọn tó ń ṣe akọ́sákọ́ ẹ̀ ṣá. àbí ti báwo irú question wo nìyẹn. ìbéèrè tó béèrè ń dà kọ́ pé next time tábàárẹ̀ yìí náà báyìí ẹ̀ ti wọ bọ́ǹsọ̀tì ẹ̀ ti máa wọ ẹ̀ ti máa wọ kíní tán máa so ní ẹ̀yìn báyìí. bàbá rẹ̀ wọ bọ́ǹsọ̀tì. bàbá mi ò ṣe gé o n tó ṣẹlẹ̀ ní kojoojúmọ́ là ń lùsì àwọn ọkùnrin fáwọn gé yẹn o ah, eh. ṣé ìwà yín ìwọ Instagram ni ẹ wo ní tó ìfẹ́ sọ ni pé sẹ́ rí bẹ́ẹ̀ ọ̀dà ẹ̀kan ìmájìnkẹ́ lọ gbólóso tẹ́ bá gbólóso kẹ́yìn àti ìwájọ ní John Thomas. Ah, ah, ah, ọyà ta ló fẹ́ ràn láwọn ọ̀nà méjèèjì. pàdí mi ò lè bí mi léèrè yẹn torí mi ò mọ̀ ń pa ẹ̀. pàdí mi kí ló ṣe tó ń fún wọn ní information yẹn lọ́fẹ̀ẹ́. jájà tán ká má lọ kó ọwọ́ ká má lọ rán ọmọlẹ̀ ẹ wà lè sọ pé èyí lẹ́fẹ̀ èyí lẹ́gùn kó ìpọ́n náà kọ́ mu yín. tọ́ bá mu yín kí tá à ń sọ yìí àwọn bàjẹ́. ẹ jẹ́ kí mo wá sọ ní tó wà important fún yín hmm. ṣẹ́rú tẹ̀ yẹ èmi ó sòótọ́ fún yín mo fẹ́ gbowó tẹ́lẹ̀ mi gbowó mọ́ nísìn ṣẹ́rí bẹ́ẹ̀ three crown tẹ ọkùnrin sọkùnrin. nìkan bẹ́ẹ̀ ni nílùú wa ọpẹ́ ṣoṣojú yín. ògùn ni ọpẹ́ méjèèjì. Ah. Oh. tàbí gbàdí ń fún yín àfún yín lọ́sẹ̀ táwọn gẹ̀gẹ́ tó àfọwọ́ ara wa sí àfún yín wẹ̀ ara sọ́ọ̀bù fún yín kẹ́kẹ́ iná máa ṣe yahoo pẹ̀ kẹ́kẹ́ iná kẹ́kẹ́ kò lè àgùntàn pàṣẹ èsì dá àwa ń bá à ẹni yìí sọ̀rọ̀ sáà ẹni yìí ni wọ́n bẹ́ni yìí sọ̀rọ̀ sẹ́yìn òkú káàtì góòlù lájọ wa ni. ẹ sà ó pẹ́ tèmi tiẹ̀ ti ń smell pé ẹ̀gbọ́n tó parí wọn useless fellow kan ni wọn. òní nígbà fóònù mi lọ́wọ́ ẹ̀. fún tó pé àti ẹ̀ ń sọ̀rọ̀ àkẹ́tì ẹ̀ ń sọ̀rọ̀ òkàtì ẹ̀ wá onígọ̀tì àti wàá gbẹnu sí fóònù fóònù tí mo fọ́ ara mi rà. òní ní. ìyẹn wá ní kẹwàá mọ pàrọ̀ ń bì bẹ́ẹ̀. àlàyé wo lẹ́ni lẹ́pàdà mọ repo. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ wá lọ́sìnkà díẹ̀ lọ́sìnkà ọláyà mo sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ wá àbí ẹ fẹ́ náà wá mi. ládùúgbò mi three crown hotel àwọn akọsákọ ah, yìí mi débẹ̀ máa mọ tó ń ṣẹlẹ̀ bẹ̀ gangan ah, ní ṣerú ẹ̀ ọkùnrin ní ẹ o lè gbowó lọ́wọ́ mi pé ìdókùnmọ́ kí ni bẹ́ẹ̀ ń jẹ́ lára ẹ̀ gan. ọmọ fasilátẹ̀yìn ni bébì. bàbá ayé ò ní dáa. Ah, ṣé wàá òkè so ya wèrè. ọ̀gbẹ́ni ma pọlọpà fún ẹ o i get security that secure my life i get security that secure my work eh. mo lè pẹ ọlọ́pàá fún ẹ are you alright. ẹ̀ǹgẹ́ ni ẹ tiẹ̀ báyìí ọkùnrin sọkùnrin máa pẹ́ ọlọ́pàá fún ẹ. àpọ̀lọpàá fún mi. are you ready or not kó fásọ látẹ̀yìn jẹ́ kí n yọ fún ẹ látẹ̀yìn. ah ayé ẹ ti bàjẹ́ sẹ́yìn. baby come close. àwọn ìyá mi. ìjà wíyí níta níta. ah, àmọ̀dá rọ̀ báyìí. ó ti dè wọ́n rí move. Move! No, no, no, get up, get up, get up! Ẹni sí ọ̀rọ̀, ẹni sí ọ̀rọ̀, kí ló ń ṣẹlẹ̀? Kí ló ṣe dúró ṣe? Èsì bẹ́ẹ̀. My friend, you do move. Èsì bẹ́ẹ̀ obìnrin ni mí, èsì bẹ́ẹ̀. Ẹni sùn, hold on obìnrin yẹn. obìnrin ni mí lóun rẹ̀ ní dùn yìí. màtí àwọn olóògbé gbèjì gbèjì kúrò jọ. nísù ó ṣọ pé obìnrin yẹn. obìnrin ni mí ìsìn bẹ́ẹ̀ ni obìnrin ni mí ẹ wo ṣòkòtò omi obìnrin ní. ní sùúrù my friend. ìyọ̀bọ̀ ọ̀tọ̀ kàn. ọ́fíìsà yín máa hàrọ̀ àṣẹ. harassment kọ́ ni ẹ wọlé ẹ ẹ sí bẹ́ẹ̀ tó tọ ẹ ẹ you may go inside go inside. wọ́n yẹ kúrò mi ẹ wọlé jọ. ẹ ẹ tẹ ní. ẹ wọlé jọ wọlé jọ wọlé jọ. ẹ wọlé kékeré bóyá rí. ara yá kìrìkì tí máa tún lò. wọ́n sá tí máa fi sẹ́kù láì sá. ẹ wọlé jọ wọlé jọ.

mo rí sí ọwọ́ rẹ o ìtí rí nǹkan kan bẹ́ẹ̀ni ìtí rí nǹkan kan ó ṣe bẹ̀rẹ̀ ní ntòsí ara ọmọdọmọ rẹ ó jìyà rẹ. kí ni tó pa lójú kan tó ń dèbí ọmọ tó fi jàgbà kóòtù kò sí ntòsí. torí wọ òpèké ọgbà. oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ o abẹ́ẹ̀rí bọ́lọ́pàá sí wọlé abẹ́ẹ̀rí pòlè lọ́jì sóòtẹ́ẹ̀lì wa yìí gbogbo rẹ̀ mọ̀ yà mí lẹ́nu o kí la báyìí ní ìsìn. kí la bíi bò èmi ti mọ̀ pé tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ wọn lélẹ́yìí ṣùgbọ́n ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run ó kémi náà rọra máa wò wọ́n àbí. ẹnu ẹ ti jọ̀gẹ̀dẹ̀ ẹnu yóò sùn dúdú mọ́lẹ̀ sọ ní ìsìn táàsì kòkòrò Which kind talk be that one? Make person husband dey behave like woman, whereas our government dey against am. Well, na wetin sue dem be that, make dem pack dem dey go. Dem deserve am. Um, um, ntọ́sọ yèmínà sọ̀rọ̀ mo gbọ́ ìmì ìbẹ́lẹ̀ ìhun mẹ́ kí wọ́n máa múra bí obìnrin mo gbọ́ yùn àmọ́ gọ́fímẹ́ǹsì tó sọ ìmọ̀ yùn lẹ́yìn dákun kí ló sọ. bẹ́ẹ̀ náà lè wá gbọ́n kọ̀ọ̀kan nǹkan tó sọ ni wípé ìwà burúkú tí wọ́n ń wù yẹn ìjọba gan fọwọ́ sí ṣé tẹ̀rí gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn kò bí mi lọ́wọ́ mu ẹni tí ò jẹ kò lè kú bí iṣẹ́ tèmi ti dópin ibẹ̀ gbogbo ẹrù mi pátápátá mo lọ kó. dákun dúró ṣé wọ́n ní ọyá àjọkẹ́lẹ́gìsì àtàjọ àti kọ́ gbogbo ẹ̀ mọ́ fún bóyá kò máa kó lọ. ọfẹ kúrò náà ni ẹ dákun bó ní mi ò ṣe wá sọ̀rọ̀ ayé mi báyìí àwọn tí mò ń tajà fún ni wọ́n kó lọ báyìí bó ní ìṣe mọ̀ jẹ́. <laughs> ẹ wo mò ń bá lò ẹ̀yin mọ̀ lọ o ẹ jẹ́ wọn bá ṣe ṣe tá a pàkéjì àtà lọ béèlì wọn. ẹ wo ìpadàbọ̀ àbíjà àwọn ọlọ́pàá tó lọ hmm. ìpadàbọ̀ àbíjà àwọn kódà yóò le èmi tẹ̀sí ń yìí èmi gan màá bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ ṣé ẹ ti rí ti yín ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin lọ́lọ́wọ́ kulẹ̀ dógún gbogbo. Ah, ah, bí ti bò ó sẹ́rẹ̀ ẹ fọkàn balẹ̀ kúndìs oyè yín á mú bá sí mọ yóò tira àwọn á lọ bíìlì wọn. as for me o oh, they no pursue me for my village i dey go back my village i no want problem. wọn náà ń gò mo dára. ẹ dẹ́kun ṣé wàá jẹ ogún iléeṣẹ́ géè tí mo fẹ́ pera mi sí méjì ni tí mo ṣe apá kan ọkùnrin apá kan obìnrin mo ní tèsè gbogbo rẹ̀ ní ìsìn kí lolúwa rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ àwọn tí mò ń tajà fún ni wọ́n ti kó lọ báyìí. ẹ dúró ná ṣé ìrìn padà sórí whatsapp kí mo ta dídò wáyé yàtí dídò ní òpè ìmọ̀ tọ́lọ́pọ̀ òsì wọn bá padà wá rìn. àtìgbà tólógìní ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò gbé wá fáyé rí ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi. ẹ máa wo bí títóyìn tòmátò bá yé mi jẹ́ is something I still get. Toyin Tomato. Sorry. Is there any mix up? Ṣé kò ń ṣe pé ń gbìyànjú àti kó papọ̀? Kí ni ti Toyin Tomato pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀? Like I don't get. Toyin Tomato. <laughs> Òun ló sún mi dé ìdí tí mò ń ṣe. má láti mú lábò ṣe lọ nìyẹn ọkọ mi tí o bá ń gbèrò láti ṣe àwọn nǹkan kan bí àlùmọ̀kọ́ rọ́yìn torí situation tá a wà yìí bóyá o fẹ́ dọ́gbọ́n ṣògùn owó má ṣe ọkọ mi o. wo arábìnrin fọkàn ẹ balẹ̀ aláyẹ tó kàn lóun ńlá lemọ́lemọ́ ẹ̀ á ní ìṣe nǹkan kan. o ṣàmọ̀ pé àlá mi mi kì í la lásán àlá ò jẹ́. wo àà àà àló ti tó mo mọ̀ pé ò ní gbọ́ agídí inú ni. Ah, ah, àlọ́ ti tó wò má sọ mi lórúkọ tí ò ṣe tèmi o. ó ti dà tó bá lò ní gbọ́ èmi náà ò ní gbà. àbẹ̀wò ni ah, olólàlà ṣé àlá wọn lálàá gọ olólàlà ṣe. alátèmi ò gọ alátèmi ò gọ bá ṣe máa fún ẹ tó ní gbọ́ nìyẹn ṣé máa wo kó tó lò ní gbọ́ máa pariwo ẹ fọ́nráyé má ṣe o nǹkan tẹ́mi mọ̀ jù yẹn lọ. kí la máa pè náà kí la máa pè náà wà láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ìmẹ̀rọ níbi èèyàn ìjọba gbé ìjọba gbé. àtìgbà tọ́lọ́gìnní ti ń ṣọdẹ ẹranko tó ah, ah. ti padà ẹni kó ah, tó máa fáyé rí. ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa bá ìpá kílẹ̀ jù kan lọ. ọ̀rẹ́ mi mi mọ̀ pé wọ́n ni. èmi ni ẹ ẹ dúró ta ló fi mọ́tò rẹ ṣe. fi mọ́tò ràn mí ṣe <laughs> eléyìí kéré ní ìtọ́lọ̀ ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta ìfún mi. pé ìwọ ló ní mọ́tò. agbára Ọlọ́run ṣé wàá pa kí ló ń ṣẹlẹ̀ náà. mo wà ó. báwo ni báwo ni iṣẹ́. kò tí ì ṣiṣẹ́ o mo kàn ń sùn tí mò ń jí ò ń sún òun jìbìtì báwo mí pé bó ṣe wà ipò oníṣẹ́ kankan tó ń ṣe ẹ eh, ọmọ nǹkan tó ṣẹlẹ̀ èmi kàn ní kí n sáré wá sí ìlú for one or two days ẹ eh, nǹkan wá sinmi díẹ̀ kí n touch àwọn ọ̀rọ̀ kí tó padà but eh, bóyá tó bá kúrò níbi tó ń lọ o lè yọjú sí mi ká jọ sọ fún paṣẹ. ọ̀rẹ́ mi kí lè bù mí ṣe tó lè fa máa yọjú sí ẹ jọ ṣàánú mi máa ṣe tó bá ti wá àjọṣe máa lọ síbi ẹ máa lọ àríwá lẹta ṣùgbọ́n fọkọ ṣe gan ọ̀rẹ́ mi yọ sọ́dọ̀ mi. gbogbo wọn máa ń tán tí ọ wọn kọ bí mú mú. kí la máa pè yín náà kí la máa pè yín náà wà láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpàlà ilé ẹ̀rọ ní ìlú ìjọba dé ìjọba dé. pápá sọ̀kò sọ̀jà o kàrántí ẹni tó máa lọ bá yé ó lè padà kó nílé tábà sọ̀kò sóhun lé ó lè padà mú wa ká onílé dákú máa ń gbẹ̀yìn ó ìgbẹ̀yìn lọ. Ṣọlá, ṣé tí mo ṣe ni ọ? Ọ̀rẹ́ mi, kí máa tàn ẹ́ o. Iṣẹ́ akọsákọ kan mi ì lè ṣe. I can't do it. I can't do it. Graduate ni mí náà, ó mọ fún ara ẹ̀. CV mi wà ń lè. Jẹ́ kí n kó fẹ́ kó bá mi wáṣẹ́. Ah, Kosako, no, I don't do it. Shalama, sorry, má jẹ́ ntọ́ ẹ̀. Nǹkan téèyàn bá ní ló máa fi wá owó fúnra ẹ̀. Sórí gbogbo nǹkan tó ń wọ ẹ̀, ó kéré nù nǹkan tí mo ní ọ. Torí kó jẹ́ ìlú ló So, I better gbọ́ nǹkan tí mo ń bá some. Oh, alright. ọ̀rẹ́, má yẹ kí n parọ́ fún tá a bá ń ju abẹ̀bẹ̀ sókè ngbàgbà ibi pẹlẹbẹ ni ó fi lélẹ̀ ṣorí graduate ni mí náà. ṣorí òwe tó gbàtọ́ yẹn abẹ̀bẹ̀ ìgbà ìgbà tó máa máa fi lélẹ̀ yẹn bẹ́ẹ̀ náà nìyá ṣe máa máa jẹ́ nígbà ìgbà tó o bá gbọ́ nǹkan tí mo bá sọ ó dẹ̀ pera ẹ ní graduate ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ olórin kan tó kọrin láìpẹ́ ó ní ìwé tó kà kí ló fi dà jọ kí ni nǹkan tó ní báyìí tó lè fi sọ pé graduate dẹ. ọ̀rẹ́ mi ó ní mo ṣe ń wò ẹ́ tó ti dàbí ipò kan already láti yẹ tó mi tó bá yẹ pé àkọsákọ ló dágbàgbé ẹ̀ dágbàgbé ẹ̀ ẹ̀ kàn dùn yìí. I can't do this. Alright. Gbogbo gbogbo ọ̀rọ̀ tí Idiot yẹn sọ mo ti ṣubú òun lẹ nípa ìdí ọtí yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò sí nǹkan tá a bá sọ fún tó lè gbọ́ ẹni tá a fẹ́ help career ẹ̀ tó ń ṣe bí olórí burúkú ẹlòmíì máa jẹ ìyàfa ah, ìyá ń rùn lára ẹlòmíì five and six ni kí ni nǹkan tó fẹ́ ká ṣe sọ̀rọ̀ ẹ̀ báyìí. ṣeré bó ṣe ń lọ yìí a rí i pé mi ò dá dúró rárá ń lọ rò ó ni. ó rẹ̀ ṣọ́ pé bó ṣe ń lọ yẹn kò ní máa rojọ́ wá káàkiri pé nǹkan tá à ń ṣe tá à ń tó. gẹ́gẹ́ kò lẹ́yìn bọ́dí tó máa san kankan fún. bóyá ká kúkú ẹni mi lè tẹ. kí ló lè tó yẹn mo léèyàn lọ ro nǹkan ó sì ń padà bọ̀ wá sọ pé òun ti gbọ́. kò sí wàhálà o ìbò ìsìn ọkọ rẹ. fọ̀rẹ́ rẹ̀ ràn mí kí lè mọ èèyàn tó jẹ́ ibẹ̀ la ó ti mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ ibẹ̀ má ti mọ irú ìwà tẹ́ni ẹni tó ń tọ́ lóró ti fẹ́ hùwà oró ẹni tó ń tọ́ lóró tó hùwà oró. ẹni ọlọ́run ló rà mí sí ègbé ni fún ẹni tí a ò fi rán tí ó ń jíṣẹ́ bákan náà ègbé ni fún ẹni tí a fi rán tí kò jẹ́ ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín wípé èrò kan ń bẹ lọ́kàn yín lásìkò yìí tí ẹ̀ ń rò lọ́wọ́lọ́wọ́ ó dàbí ẹni wípé a fi nǹkan kan lọ̀ yín ẹ wá ń rò ṣé kí n ṣe àbí kí n má ṣe ṣùgbọ́n my brother ọlọ́run ní kí n sọ fún yín pé ohun ìríra ni kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ni ohun ìríra ni níwájú olúwa ìbá dára kí ẹ ní sùúrù kẹ ní sùúrù di àsìkò yín nítorí pé ní tí ọlọ́run ní fún yín níwájú ó ju nǹkan tí ẹ̀ ń rò lọ́wọ́lọ́wọ́ ń sìn lọ my brother ìgbọràn sàn ju ẹbọ rúru lọ ìbá dára kí ẹ gbọ́ ìkìlọ̀ ṣe ti gbọ́ olúwa wà pẹ̀lú yín. fúnra ẹ̀ràn mi kí n lè mọ èèyàn tó jẹ́. fúnra ẹ̀ràn mi kí n lè mọ èèyàn tó jẹ́. ibẹ̀ la ó ti mọ bẹ́ẹ̀ ṣe jẹ́. ẹ̀yin náà ṣàníyàn ti ń bẹ látàárọ̀ ẹ̀yin lójú ẹni sùúrù fún mi oṣù kan náà péré ni mo béèrè ẹ jọ̀ọ́. àǹtí kí lẹ sọ oṣù kan ẹ má sọ bẹ́ẹ̀ mo oṣù kan báwo ṣé mo kó ti di five months tẹ̀sán owó torí ẹ̀ lọ jẹ́ ká mọ́ ga wa wá ṣé tó bá jẹ́ pé àwọn yòókù ṣe ń gbowó lẹ́yìn ṣe gbà tẹ́ ẹ̀ san báwo làwọn ṣe máa rówó gbà madam ẹjọ ẹ sanwó wa. àǹtí ẹjọ ẹ tiẹ̀ máa sọ̀rọ̀ ọlámi ganan wò mọ yín lára torí tí ò bá mi yẹ kán ti gbé pangolo sí yín lọ́rùn kẹ́ lọ máa tọrọ ní ọjà ẹ ra tẹ̀lé wa jẹ́jẹ́ kẹ́ lọ sọ́fíìsì wa kẹ́ lọ ṣàlàyé ara yín. ó dáa mo ti gbọ́ ẹ jẹ́ kí n mú ah, ah, idiot move ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ la fẹ́ wá wọn sí báyìí ṣé ní nọ́mbà wọn ni ó rà pé mò ń try gbó wọn. ilé ìtọ́wọ́ ewé tó wà lọ́wọ́ mi ṣó máa lọ báyìí. ẹ ẹ sà ẹ kí wa ni. ó kí yín náà ìgbà tẹ́ẹ̀sì èmi kò ah, yọ̀rọ̀ fámìlì. ẹ mọ̀ rí ẹ ti ní pírọ́blẹ́mù torí ńlá fi wà ń bì látàárọ̀. ẹ wo àwọn kan ló wáyé lé tó wá gbéyàwó yín o ẹ dúró náà ẹ fúnra yín lọ́rọ̀ sọ ṣé wọ́n ló fẹ́ sọ̀rọ̀. ẹ gbàgbára sílẹ̀ ẹ mọ̀ bù wá ṣé nítorí la fi wà ń bì látàárọ̀ ẹ dẹ̀ ní ká fún yín lọ́rọ̀ sọ ó dáa o ìyàwó yín wọ́n ti gbé lọ. ẹ wọ àwọn kan ló déédéé wálé tó wá gbéyàwó yín wọ́n ní wọ́n jẹ wọ́n lówó a bá wọn sọ̀rọ̀ títí tí wọn àwọn yẹn ò gbà wọ́n ti gbéyàwó yín lọ. Ah, ẹ dúró náà ṣé kò ń ṣe pé bí mo ṣe bá yín sọ̀rọ̀ lẹ́ ń wò pé bóyá kílẹ̀ lè rí lọ against mi. àná ti gbéyàwó yín lọ fún anáwà láti wà níbi tá a ti ń dá nọ́mbà yín a lè lọ síbi iṣẹ́ gan kì í ṣe gbígbé nìkan wọ́n ń pa lórí pa ní kò ní. àwọn wo ló wá gbé. àwọn ọmọ wọn wọn làwọn tó jẹ lóhùn ni o. wọ́n ti gbé wọn lọ sọ́fíìsì pé. bó wàá lè fẹ́ lọ báyìí ẹ ṣe sùúrù ẹ wá. ẹ dúró lọ ṣe àpá báyìí ló gbà. ẹ ṣàmọ lọ ẹ ṣàmọ lọ. ẹ ní kún gbẹrù ẹ. ẹ má kẹ́ ẹ kẹ́ tó. àǹtí Kúdí máa yí ló bá yé ìyàwó ẹ jẹ. Mm, lọ́nà wo ẹ mọ̀ pé mi lè mọ́ gbàjọ bí mo ṣe dé lánàá ó wá bá mi lẹ́yìn kùlé àtàlílì tó ń ra ẹjọ́ bọ̀ kí ló ṣẹlẹ̀ ló bá kan àlàyé ó bá fọwọ́ tọ́ mi òun fẹ́ rí mi fókè mi òun nídìí owó owó kí ló ṣe ọ pẹ́pẹ́sẹ́ kan òun nídìí owó ayé òun bàjẹ́ òun sórí burúkú orí burúkú pé kó sápò nìyẹn so definitely ọ̀rọ̀ yẹn òun ìyàwó ẹ̀ tó lọ fi yáwó kọ́múlé láńtà so ẹ má jẹ́ ká ká inú ẹ má yí ti kàgbá kó. kátikàti eléyìí máa ń gan tí ó ẹ rí jágbàjàgbà níwọ̀n ra wọn. really appreciate it gan so much o ṣe gan really appreciate it mo rí alátòwò tó sáyẹ̀nsì o ṣe gan really appreciate it ṣùgbọ́n kinní kan ló wá ṣe mí ní kàyéfì òun ni mẹ́sẹ̀jì tí mo rí ní mo rí nísàlẹ̀ alátùsẹ́ǹsì mi òun ló gbé mi wá síbí. kí ni ìyá ń bẹ̀ wọ́n kàn tó ní kí n ẹ létí mi bóyá wàá change mind ẹ. láre mi mi ò ní interest nínú nǹkan tó fi lọ mí tó bá yẹ pé torí yẹn ló ṣe send owó ẹ̀ sí mi bóyá kó fún mi ní àkáǹtì nọ́mbà kí n dá owó ẹ̀ padà. Ah, ah, kí ló lè tó bẹ́ẹ̀ o ní láti dá owó padà mú fún ẹ lówó yẹn ni ọ ṣọmọ mo kàn tún rò pé o lè change mind ẹ at any time ló jẹ́ kí n kọ nǹkan tí mo kọ síbẹ̀ yẹn ọ̀ṣọ́ orí tó wọ̀ yẹn kékeré nìyẹn mo fún ẹ. ọ̀rẹ́ mi mi lè ṣe nǹkan tó sọ yẹn. a ah, mo ti gbọ́ ẹ a ní mo fún ẹ lówó yẹn ni má wọrí kò sí wàhálà yá kúrò lórí ẹ̀. fọ̀rẹ́ ràn mí kí n lè mọ èèyàn tó jẹ́ fọ̀rẹ́ ràn mí kí n lè mọ èèyàn tó jẹ́ ibẹ̀ la ó ti mọ bẹ́ẹ̀ ṣe jẹ́ ibẹ̀ má ti mọ irú ìwà tẹ ní. ọlọ́run fún ẹ lálàáfíà ẹni tán kọ́ lóró ti fẹ́ hùwà oró ẹni tán kọ́ lóró tó hùwà oró ó ti fẹ́ hùwà oró tẹ́rẹ́tẹ́rẹ́ ní. pẹ̀lú ọ̀rẹ́. Ah, lè wá òkè àtọ̀ lè wá òkè yẹn. àwọn tó gbéyàwó mi lọ tán níyàwó mi jẹ wọ́n lówó wọ́n ti ṣe ṣàkàṣàkà kódà ó wà lọ́dọ̀ mi ni kò lè gbapá kò lè gbẹ́sẹ̀ kò lè mú kò lè jẹ. ọ̀rẹ́ ó tún mọ̀ mí ó tún ṣe mí kí n máa gbé lọ sí ọsibítù mo ti fẹ́ rówó. o jẹ́ kí jẹ́ kí n pè ẹ́ ẹ̀yìn pé bàbá pè ẹ́ bèbí bèbí bèbí hello bèbí bèbí ọ̀rẹ́ mi mo pè tán sí ó lóun máa fún mi lówó tí màá fi gbé e lọ sọ́spítù bèbí bèbí Yeah! Yeah! Yeah! jẹ́ pé pátápátá là ń fọ́jú. àtìgbà tọ́lọ́gìnní ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò gbé wá fáyé rí ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa ìpá kílẹ̀ jù kan lọ. mo wà pẹ̀lú ẹ̀ sórí gbogbo wọn tẹ́ bá mi sọ mo ti lọ ní mo ti ṣàṣàrò lórí ẹ̀ mo ti pe àrò àti ọ̀dọ̀fin inú mi mo ti bá wọn sọ̀rọ̀ èmi gan tún wá wò wípé gbogbo nǹkan tẹ́ ń bá mi sọ ó lè dáa fún mi wípé ibi tí ẹgbẹ́ mi ti ń ná owó kí n má ná ojú rẹ̀ àti wípé mo tún rí pé gbogbo nǹkan tẹ́ ń bá mi sọ fún àǹfààní tèmi náà ìdí nìyí tí mo fi pinnu wípé kí n wá bá yín kí n wá tọrọ àforíjì ìwà tí mo wù ní last time tí mo wá sọ́dọ̀ yín mo tún ní ọ̀rọ̀ fẹ́ láti sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ bá mi sọ pátápátá mo ti gbọ́ mo dẹ̀ sì gbà mo rẹ́dì láti ṣe gbogbo nǹkan tẹ́ ní kí n ṣe. ọ̀rẹ́ mi ò kí ń ṣe ọ̀tá ẹ̀ parí láti bẹ̀rẹ̀ la fi pè ẹ́ sọ́dọ̀ ẹ pé kó wá join our big boys then bó ṣe ń ṣe ìwọ ló máa help tó yẹ pé tó gidi bá wà lọ́wọ́ ẹ̀ wàá mingu wàá náwó bó ṣe wẹ̀ wàá ṣe falafolo but bá tó wá sọ pé o join wa lọ́jọ́ tó wá ẹ̀ ó dùn mí gan o rò pé bóyá èmi lọ̀tá ẹ̀ àbí ṣó ṣe tán láti join wa ni àbò kan fẹ́ fi wá ṣeré ó mọ̀ mí lánàá pé kò ń ṣe ni tèmi bá rẹ́dì mi ní padà wá bá yín lọ mo ti ṣetán finally. torí a kì í tẹ́sẹ̀ bodò ká kígbe òtútù o please bro let's be serious torí èmi ti sọ fọ́ọ̀rẹ́ mi pé mi ti rí sign of seriousness lára rárá àti rárá mi rí sign of seriousness àdúgbò rẹ. ìṣọ̀lá nígbà tó sọ pé o ti ṣetán kó tó bá ti yégun o ti yọrẹ ni. ṣe ti wá rí. This is this is crazy. Well, from my own perspective, ẹni tó kọ́ ní kà tó ṣe kà tí ní ẹwà nù ẹ̀. Kò bẹ́ẹ̀. Iṣẹ́ ni iṣẹ́ yẹn bá mi múlẹ̀ títí tó jẹ́ pé tí n bá rí àbúrò mi lè máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ àti jẹ àti mu ó jẹ́ ìnira fún mi. ọlọ́run á gbé ìṣòro tó máa kọjá agbára wa kan wá. well what me i'm thinking right now is tí omi gbígbóná bá ti dàpọ̀ mọ́ tútù ọ̀rọ̀ ti di pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ti yẹ tewúrẹ́ bá sáré wọ ìsọ̀ aláwọ̀ hmm, if we don't bring it as in if we don't take it slow nǹkan tó dá máa bàjẹ́ tẹ bá léwúrẹ́ lèkulè á fọ́ àwọ̀. we should be patient kó tó di pé a máa ní àǹfààní àti mọ̀ tá a fẹ́ ṣe àbí what do you think. in fact èrò ọkàn mi ni wípé ká fara sí síbì kan nítorí wípé ojoojúmọ́ làwọn ọlọ́pàá wá sí òtẹ́ yìí ah. tá a bá fara pamọ́ èmi náà bóyá a máa safe pending the time tí have àfihàn die down. I think that's the best because police will always want to eradicate any ìwà ìbàjẹ́ wọ́n fẹ́ tọwọ́ bàjẹ́ bọ̀lẹ̀ ẹ mú o dẹ̀ tán bàbá o lọ ni kò sí wàhálà that's the best. Are you sure? Yes simply the best. tó bá sọ bẹ́ẹ̀. kí la máa pè yín náà kí la máa pè yín náà wá láti wáyé wá níbo la já sí pálapàla ìlú àpá. kí ló dé tó ń fìyà jẹrẹ látijọ́ yìí ẹni tó jọ̀gá yín a ti ń tarọ́gìtì ẹ̀ ó dẹ̀ ti jẹ́wọ́ everything fún wa bó ti jẹ́ ṣùgbọ́n tá a kàn need lọ́dọ̀ ẹ̀ ni pé àwọn yòókù ẹ̀ tẹ́ ẹjọ́ wùwà bàjẹ́ yìí ibi tí wọ́n wà sọ fún wa ká bá mú wọn ká sì yọ̀ǹda àti ẹ̀kọ́ ń bá ṣe lọ. ọlọ́pàá Huh? What's in all this nonsense? She has máa ní family ni? see you sir, She mo máa everybody? Keep quiet. Kaluku wa she business àdẹ̀tí kọ́ra wájọ sójú kan, àdẹ̀tí ríra wa nìyẹn, èdè tí gbọ́ ẹ ti gbọ́ wa mú ṣé nǹkan tí mo mọ̀ ń pa ẹ̀, ṣé fẹ́ máa kọ́ sí lẹ́nu ni? Abeg o, put me in a place. Imagine, à ń tà ń sọ nìyẹn, tá a bá sọ̀rọ̀ kan, mẹ́wàá ni wàá sọ, ẹnu fẹ́lẹ́ bí abẹ. Mo ní owó kan sọ fún ọ, ẹ káwá rẹ̀ lọ́wọ́ kí wọn náà ràn wá lọ́wọ́ tó bá sọ bí tó wà àwọn máa fi yẹ wàá máa lọ sí ìrìnàjò àlàáfíà á máa wọn yẹn á fún sákàtà wa. ọlọpàá i'm sorry to say that you don kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló ṣẹlẹ̀ gan yorùbá kọ́ ni mò ń sọ ni mo ní mo ò mọlé anybody. èmi ló ń bá sọ̀rọ̀ pé àmà ìdán mi very stupid ọwọ́ ìyàwó tí ì dùn ẹ́ tó tíyà bá dùn ẹ́ tó rántí orúkọ ẹ mọ́ wà á jẹ́wọ́. mo fẹ́ kí àtúntò mọ́ mind you like you mo fẹ́ kó kó nu sẹ́lẹ̀ yìí gbọdọ̀ mi ra ìwọ kan jẹ́wọ́ bí táwọn ìlú wa pè láyọ̀ àti àlàáfíà just help us. oh definitely fọ́n kó sọjà o kàrántí ẹni tó máa lọ bá no now báwo lè ṣe máa bá mi sọ bẹ́ẹ̀ ṣe rò pé ó easy láti rówó ni no ẹ má bá mi sọ bẹ́ẹ̀ you guys must pay that money yes now báwo ni mo ṣe máa ma ṣiṣẹ́ tẹ́nìkan máa ma dẹ̀ náwó tí ò ní lè dáwó mi padà what are you talking about. I want my money back. Happy Pada. Yes, who is it? Taniye. Good afternoon. Good afternoon. How may I be of help? Are you Mr. Lambe Yes, I am. Any problem. We need you for questioning at our office. For uh, what Mr. me? I'm Inspector Adeoria King. And I'm Corporal Adewale. You have right to remain silent. Because whatever you say here now shall be used against you in the court of law. I think you should know. can I get something from Korea? Let's go. Mr. Man, don't let me use this. Please, let's go. àtìgbà tólógì ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kó pè wá fáyé rí mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa ìpákilẹ̀ jù kan lọ́hùn-ún wọ́n ṣe bí obìnrin jẹ́ ni mo ṣe ṣàlàyé tí mo wáṣẹ́ títí tí mi ò rí mo dẹ̀ rí eléyìí as opportunity láti fi ní owó lọ́wọ́ torí ẹ̀ ló jẹ́ kí n darapọ̀ mọ́ wọn títí tó fi dìgbà tèmi náà di pé mo di agent mo bẹ̀rẹ̀ sí ní recruit àwọn ọmọkùnrin tó bá ní. Ni interest. <laughs> well, I heard you very well. Though your story is pathetic, but at the same time, orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Ògùn graduate to the lè And when you graduate to wọ́n ń ta. Ṣé pé tí wọ́n kọ́ ń léwèé, òun ni wọ́n ń lò láti máa fi tí wọn ò ṣe dá orílẹ̀-èdè láàmú rárá àti rárá ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n dáwọ́ lé iṣẹ́ tí ò ṣe fi yangàn láwùjọ ni o ò lè sọ fáwọn tó bí ẹ pé iṣẹ́ tí mò ń ṣe rèé iṣẹ́ tó lè sọ fún ẹbí àtàrà pé tí mò ń ṣe rèé iṣẹ́ tó lè fi yangàn pé tí mò ń ṣe rèé ìwọ ti wà nú ẹ̀ ọ̀rẹ́dì mo tún wà kó bá àwọn mìíràn gbogbo yín wá ń ṣiṣẹ́ bàjẹ́ ẹ wá kó ìlú sínú yíláyílo sínú wàhálà àti ìdààmú ohun tí ń bí ọlọ́run gan nínú ká wá láwa tá a ó tún wá tako òfin orílẹ̀-èdè wa sọ má kàn fún ẹ ìwà tó wù yẹn ó burú jáì ó sì láwùjá rẹ kankan I must confess to you. You are going to court. ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò gbé wá fáyé rí ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́pàá gbogbo àṣẹ mú. àyà mú mi yé yé ẹ dákun ẹ má yìnbọn o ẹ dákun ẹ dákun ẹ má yìnbọn. idiot you gats get move. move máwọn ẹgbẹ́ yìí. yóò kò ń yan o. ìjọba ẹ kí la máa pè yín náà kí la mo ní kí ni tó sún ẹ débi iṣẹ́ yìí iṣẹ́ burúkú tẹ́ ẹ̀ ṣe jẹ́ fún bàlùjẹ́ yìí kí gangan ló sún ẹ débẹ̀ gan kí ni sáré tẹ bá tẹ bá ń ju àbẹ̀bẹ̀ sókè dìgbà irúkọ èmi ò mú àbẹ̀bẹ̀ lọ́wọ́ ìwọ ni mò ń bá sọ̀rọ̀ bó dẹ̀ fẹ́ kó jẹ́wọ́ at this point in time kí ló sún ẹ dé wu ìwà ìbàjẹ́ yìí. pọ́fàtì ṣé ẹ̀yin nìkan ni ìṣẹ́mú lórílẹ̀‐èdè yìí. ẹ bí mo ṣe lè rábí pọ́fàtì tó yàtọ̀ sí pé ṣe lè Look at this man. I collected the offer. Look at you. Ẹnu ẹ̀dẹ̀ tó ń gbé Okay, I'm coming back to you. Uh, and you, Mr. Salamo, better fine to yìí. Ẹ̀yin ò ríṣẹ́ gidi yàn láyọ̀ ti yín. Àfiṣẹ́ játijàti. Kí ni mo fẹ́ sọ pé ó sun ọ débẹ̀? Mo fẹ́ kó jẹ́wọ́. Uh-uh. So dinner ní between àbí ṣe ń dùn ẹ̀. I'm talking to you. abẹ́nìkan wà ní kọ̀rọ̀ kan àwọn olówó orí burúkú yẹn tẹ́ lọ ń jíṣẹ́ fún tí wọ́n ń lo àwọn ìjìkú tẹ́yìn ṣe tó fi ń báyé àwọn kan jẹ́. tí o ò bá lè ya inú ẹ láti sọ̀rọ̀ wọ́n rẹ̀ pé ìyá tó bá pa ẹ lórí wà á sọ̀rọ̀. mo rí i ó ṣì ń sùn táìmù ìṣọlá ìṣọlá ìṣọlá. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kú. ni mo la. àlà wíwò yìí irú àlàwò nìyẹn láàárọ̀ kùtùkùtù. Ah. Ah. sọ fún mi náà mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi kan eh, ó fi àwọn kankan lọ mí bóyá òun mo tiẹ̀ gbé sọ́kàn sùn àti mm-hmm. pé eh, nǹkan tó fi lọ mí yẹn mm-hmm. ìgbẹ̀yìn ò dáa. tó bá ti wá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọkọ mi tí gbẹ̀yìn ò bá ti dáa má ṣe o má ṣe o ọkọ mi ìṣọ̀lá má ṣe o má sọ mi dókòwò ṣan gangan o. Ah, ọlọ́run níṣẹ́ ló pọ̀. ìyẹn bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan mo ti mú wálé nìyí bẹ́ẹ̀ contract yẹn ó ti bọ́ sí. contract yẹn. contract yẹn náà. It's a lie. It's a lie. It's a lie. Ow, thank you. thank you. Kí la máa pè yín náà? Kí la máa pè yín náà? Wà láti wáyé wá, níbo la já sí? pálapàla ìlú àpàlà ìmẹ̀rọ níbi èèyàn ìjọba gé ìjọba gé. àtìgbà tólógìní ti ń ṣọdẹ ẹranko tó ti padà ẹni kò pè wá fáyé rí ọwọ́ wa tẹ́lẹ̀dẹ̀ bá mi ariwo ọ̀tọ̀ọ̀tọ̀ náà máa pa ìpá jù kan lọ́hùn-ún ó ń ṣe bí obìnrin láì ṣobìnrin ọ̀rọ̀ yìí máa lọ fà o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o ẹ̀yin ọlọ́pàá.